ni mí mo di òkúta òkúta tí mímì kan ò lè mí nílé ayé àjàrànkú ni mí mo fakọyọ ẹranko kẹranko kò gbọdọ̀ yọ èmi àjù nínú ilé èmi kò rí kòsùn èṣù èmi kú ti ń pani tí wọ́n ń darí sájùlé ọ̀run nǹkan tí bá sọ àsọgbé. So nǹkan tí má ṣe àṣegbé. ẹ̀yin méjèèjì hmm, mo kọjá níwájú ilé yín ìyá yín ò lè kí mi ìyá yín kò màá wá fi yín pààrọ̀ kò fáwọn òbí yín nílé láàárọ̀ ọ̀la bàtà ọ̀fọ̀ ló máa bọ́ sẹ́nu ọ̀nà inú ilé yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. Felix mo pè ẹ́ lánàá pé mo fẹ́ rún ẹ níṣẹ́ ìwọ sọ fún mi pé ìwọ ń bọ̀ títí tí ilẹ̀ fi ṣú mi ò rí ẹ ò lè mẹ́lì jẹ́ o èyí náà ni kú wọlé tó ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. ẹ̀rí o odò asòkè ara yóò mú látòrò ẹ̀ tẹ́rì tí ìmílẹ̀ náà lé ṣé káwá ní kò rí ń tọ́ lọ rà ní àbí ó tún ṣeré lọ ẹ rí nígbà tá káwó kó bá sì gbé olówó ẹ̀ pamọ́ nulẹ̀ ṣé èèyàn nítorí ẹ̀ jáde hm? ẹ ṣe pé wọn lọ́mọ ẹ rí o táwọn àmẹ ta ló wà ń ẹ rí ẹ rí o tí ń dé ibi ẹnu ọ̀nà ọ̀dọ́ wa ẹ rí ẹ rí o ẹ rí ẹ rí ẹ ta ló wà ń bẹ̀ gbà mí alùpùpù owó tẹ̀lé òkú lóko. ẹ rí. yé bá mi. Ah. bá mi bá mi ẹ bá ti dùn mí lé. ti lọ pẹ́ jù ìgbà tó lọ lọ́lọ́ tó dé ah. tí gbogbo ara inú mi ní já mi jẹ mo ní ìdílé lọ́ta. ẹ ti dùn mí lé ẹ ti dùn mí lé èmi tá mo jẹ bẹ́ẹ̀ ní mo jẹ ah. ta lọ́gbẹ́ kò tó bẹ́ẹ̀. n ti wá ń bẹ tẹ́lẹ̀ wo oúnjẹ tẹ fẹ́ jẹ náà mo wá lọ mi ẹ wo kò sẹ́ni tó fẹ́ táwọn ìfún wa mọ́ o ó dàbí mo ṣe yọ lọ́kàn báyìí ànáwó ṣèṣe ó kàn ń pariwo mọ́ mi pé kí n má déwájú òun mọ́ n bá ní kí n lọ sí street kejì kò sẹ́ni tó fẹ́. mo mọ ìdánwò pẹ̀lú ìdánwò pẹ̀lú orí ìdánwò ń bọ̀ ẹ̀rí ẹ̀rí pé mi kò lóúnjẹ kò lóúnjẹ tí wọ́n jẹ. dìde láti mo jẹ láti dílé mi jẹ tí o borí nítorí Ọlọ́run láti mo jẹ nítorí Ọlọ́run aláwọ̀ ẹjọ́ dìde dìde bá mi lọ́wọ́lé. lọ́wọ́ ṣàánú mi o ṣàánú mi gbogbo ẹni tí mo bá jẹ kó tá mo rí di fún mi o. ẹ̀yin ah, bá aṣọ yín ẹ bá ti dúró nu ilé ẹ bá. Ah, lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ah, lè dáríjì wa tó bá jẹ́ ṣẹ̀ ni. wàá dín kankan ẹ má kì bá mi má kì ẹ má kì má kì ẹ má kì. bá ti dúró mi lé ẹ ti dúró mo ti fẹ́ dúró mo ní bá lọ. dúró mi ni mo mú mú mú mú. ó lè ó lè gbọ́kọ̀gbọ́kọ̀ olójú kòkòrò òrógùn ológun dáyà tí. tèèpọ̀ mọ́ o ìyáálé ilé tèèpọ̀ ó ń dùn ẹ̀ ni. ẹ ẹ jọ kí ló dé tó wá ń ṣe lẹ́yà báyìí tínú ẹ̀ ń dùn no kí ló dé tó ń ṣe òṣì tó ń ṣe tó ń ṣe rádaràdà tínú ẹ̀ ń dùn báyìí. ẹ jọ kí ló máa ń ṣèyàn ọmọ ayé ìfì ganan tó jẹ́ pé ẹ̀ ní bẹ̀rẹ̀ ọ̀sùn tiyín as fresh kẹ́ bẹ̀rẹ̀ sí struggle on your own ọbẹ̀ ọlọ́bẹ̀ tó ti ṣe wàhálà tó ti jiná òun lẹ́mọ wá tẹ̀bàtì nígbà tí èmi ń jìṣẹ́ jìyà pẹ̀lú ọkọ mi ibo lolórí burúkú tiẹ̀ wà. iṣẹ́ ń wọ̀ ẹ̀ṣẹ̀ ni oh. iṣẹ́ ń wọ̀ ẹ̀ṣẹ̀ ló fi ń bá jìyà. báyọ̀ kí n wá sọ fún ẹ bíútì tóòní àti ìwà tó ẹ̀kọ́ ẹ láti ilé yín ó wà lára àwọn problem tí ọkọ wa no sorry ọkọ mi alálùbáríkà ló fi fẹ́ mi lé ẹ bọ́lá ìníró ni. wọ́n sọ̀rọ̀ bíútì wọ̀nyí náà ó ń yọnu síta jọ beauty wo ló wà lára ìwọ kan tó dàbí àdán yìí náà sọ fún mi ní ọ̀rọ̀ pé ó ń wọra nínú mìíràn ṣá tó bá jẹ́ pé ó ń wọra táwọn èèyàn bá ń wọra wọn láwọ̀ dùnú yẹ kó máa wọra ẹ láwọ̀ sọ̀kọ̀ ni nítorí pé ó gbọ̀gbọ́ ó ní flavour kankan lára. ẹ màámi òun náà ló yẹ kẹ kó sí shine shine. ẹ ẹ̀yin náà mú látòkè délẹ̀ old cargo. èmi mo jọ old cargo bí mo yẹ wáyà mi. ok so o mọ̀ náà ìwọ náà jọ ń torí ọlọ́run ẹ wò ètò ògbó stone sára látòkè orú òmu yín mi orú òmu yín mi orú òmu àwọn ìyá aláìjẹ níbi tí wọ́n wà ìgbà tó jẹ́ pé ọmọ oríta nìwọ ìwọ ò bá jẹ́ ìyàwó gidi ò bá mú gbogbo òṣì gbogbo gbogbo mọ́sà tó kó sáyà ò bá kó yẹn sí ò bá máa wọ gbọ̀ṣọ̀ kiri báyìí nínú àwọn ìyàwó olè gidi responsible housewife bí wọ́n ṣe ń múra rìn tó máa bo gbogbo ara gbogbo gbogbo property ọkọ lónìí kò ń ṣe kan tí gbogbo àwọn mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́ òrógùn ológun dayà sórí gbogbo kiri gbogbo nǹkan tó ń rọjú mọ́ ẹ̀rìn àbí jọ torí ọlọ́ ṣé o mọ bí gbogbo kíní ìbò ṣe jẹ gbogbo owó tí kẹsìrọ́ nì ṣé o mọ bó ṣe jẹ kó tó wá kó tó wá jókòó. mọ́mì mọ́mì apọtẹ́sọ̀ ló máa ṣe padà pa ẹ́. olùmọ̀ pàyẹ́ ẹ lé. ṣé wàá sọ fún ẹ ní sùúrù nǹkan tó mú kékeré sọ fún ẹ. èmi ò fẹ́ ọkọ mi nítorí bóyá property àbí nítorí owó hmm. mo fi ọkọ mi nítorí ìfẹ́ àti ti bí ni. lọ́ọ̀bù náà ló lọ́mọ ẹ lẹ́nu títọ́ ń fọ́ jáde lẹ́nu ẹ ní kékeré àti ọ̀rẹ́jì kó má sọ̀rọ̀ kó má dàṣáká lẹ́nu ẹ àti tí bó ní ọ̀pẹ jàre ṣé gbogbo ibi tí ṣìkọrí ti bò gbogbo ibi tó ti jẹrà gbogbo ibi tó ti bàjẹ́ gbogbo ibi táwọn ọkùnrin ti ń ṣorí burúkú àbí ọkọ yìí wò wó wo sórí tẹ sọ fún ẹ o ò tí ì ríbi dé sí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bó ṣe wá bó ṣe wọnú lé bẹ́ẹ̀ ló ṣe máa wú ọ tó o bá dẹ́ ṣọ́ra ó máa tiẹ̀ tún lọ tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ ni ó máa forí kó ẹ̀pẹ̀ kó tó kúrò nínú ilé wọ́n mú òṣì. padà wá síbí báyìí àwọn wèrè wo ló ń tún ẹ̀ tó ń tọ́ kánú. Ah, jọ kí ló ṣe é náà. àwọn wo ló ń tún ẹ̀ tó ń tọ́ kánú tó ń sọ fún mi pé ẹ ibo ni lọ́ọ̀fù wà wá ṣé firigbọn mi ò tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́rù ni. ṣé àwọn ìyálà jẹ́ ẹ̀ṣọ́ lè bá bá wọn sọ̀rọ̀ lé báyìí rẹ̀. jọ ọhún kìíní sọrí tí ọwọ́ ẹ̀yẹn bá kọ̀ mí. ẹ kí ló fẹ́ ṣe. Eh, o ti ń sún mi o. kí ló fẹ́ ṣe. ó sún mi jù ó sún mi jù Today is just a very bad day. Ah. Àwọn ọmọ mi ni ah, ìyá máa jẹ mí o. Ó sọ fún mi pé màá wá fìyà jẹ mí mi bàjẹ́. Ah, kí ló ṣẹlẹ̀? Ah, kí ló ṣẹlẹ̀ láti bo? Láti áńgù bo lo ti ń béèrè kí ló ṣẹlẹ̀? O ò dẹ̀ kọjú sáàgù tó ti ń bọ̀ o dẹ̀ kọjú síbi o dẹ̀ pè mí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ fẹ́ẹ̀sì áńkù ọ̀hún náà. ṣé mi ò tó béèrè béèrè lọ́wọ́ ẹ ni. ìbéèrè àgọ̀ ló bí mi. tí bá pa ẹ̀kọ́ sẹ́ni tó máa bí mi. ẹ̀yin ò máa rọra lágbàá ní. ọlọ́run dẹ̀ jọ ẹ́. Ah. Thank you. Mm honestly, I can't wait to get home. I'm really hungry. wow. ah, ọmọ pé Yeah, that's true. Mm -hmm. Thank you. Yeah. Sude, hmm? let's go now. Ṣé ń yà mí lẹ́nu ni? Obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n o ó gbé mi lọ sọ́dọ̀ lọ́ọ̀yà wọ́n lọ chíǹjì orúkọ tó wà lórí ilé ìwé ilé wọ́n chíǹjì orúkọ tó wà lórí ìwé gbogbo mọ́tò owó tó tún fún ẹ pé ìpín ti ẹni fógun dádì ẹ ó tún ní ti tèmi ni. ó ṣẹ̀ṣẹ̀ gbà ni pípé o nífẹ̀ẹ́ mi gidi gan-an. love you too bèbè ó ní ìdá tí máa wà láàárẹ̀ jù jọta ló ní mí ṣé ọkọ ló ní mí ni ọkọ ló lówó orí aya gbogbo nǹkan tí mo jẹ́ pátápátá láyé ìwọ ló ní tó túmọ̀ sí pé gbogbo nǹkan kí nǹkan tí mi ò bá ní tó jẹ́ bí ogún tí ẹ ní gbogbo ẹ̀ ah, ìgbà tí ò ṣe pé mo lókè mi lẹ́yìn ọ̀run in fact I should be the one thanking you. Why? Yes. Thank you for being my husband. I Àìmọye obìnrin náà wà níta tán nílé tí wọn ò rọkọ fẹ́. Ah, èmi ní lọ́ọ̀kì orí tèmi ló sọ̀rọ̀ tèmi fi níwọ̀ gẹ́gẹ́ bí adé orí tèmi. So I should be thanking you for loving me unconditionally. So thank you. Eh? Thank you for always putting a smile on my face. ìfẹ́ gbogbo nǹkan ńláńláńlá báyìí lọ́dọ̀ tèmi nìkan owó ilé mọ́tò ìyàwó rere ọmọ alárùbáríkà. Ah, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti pé gbogbo kinní yìí ọjà tọ́mọ ti wọ̀ ni kò lè kúta mọ́ láéláé so kí ni nǹkan tá à ń sọ àti mari àti bímọ ẹjọ kí ni nǹkan tó tún kù ó ti sọ wípé àjọ máa wà títí láéláé nìyẹn so nǹkan ara wa ó ti jẹ́ nǹkan kan náà nìyẹn. wọ́n á ń ṣe ìlérí fún ẹ lénìí mm-hmm. mi ò tún ṣe àgbẹ̀ mọ́. <laughs> àmì. mi ò pàdé obìnrin mi. àmì àmì. kódà mi ò tiẹ̀ ní gorí obìnrin mi ah, débi kó máa lóyún fún mi ah, kódà tá a bá tí bímọ. I love you too much and we have to celebrate this. I can't wait. Let's go. <laughs> Ah! ọkùnrin mà lọ́rùn. Ah! ìjọ kí ló dé tẹ̀yìn ọkùnrin ṣe burú báyìí kẹ́sì ó ṣíwọ́ lù mí nítorí obìnrin mi obìnrin ah! tó dẹ̀ mọ̀ yí pé mi ò ní níwájú mi ò ní lẹ́yìn mi ò ní àgbẹ́kẹ̀lé kankan síbì kankan mọ́ gbogbo ìgbésí ayé mi pátápátá ni mo ti kó lè lọ́wọ́ wà torí ẹ̀ ó wá ń ṣe mí báṣabáṣa ògbóbìnrin wá ká mi mọ́lé ó tún wá fi mọ bẹ́ẹ̀ ó tún wá lù mí fún obìnrin náà ṣe rí pé tí ọkùnrin mi tó bá já sí òhò níta gbangba tó ja wèrè lọ́sàn gangan kò yẹ kéèyàn máa kànú kẹsìrò kẹsìrò táyé bá ń di ayé tí èèyàn bá ń jẹ́yàn tí ọlọ́wọ̀n bá tó bá wà lórí ìtẹ́ fún eléyìí tó ṣe yìí o ò ní rí àánú ọlọ́run bá tó máa fi jẹ́ ọlọ́run bá nípe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àti wọ́ àti olórí burúkú tá ẹjọ́ wọlé yẹn ẹ̀yin méjèèjì ẹjọ́ máa kábàámọ̀ gbẹ̀yìn ayé yẹn ni. ìyá jẹ mí ìyá jẹ mí tọlọmọ ọkọ yẹn fún mi ìyá jẹ mí láyé mi. <laughs> èwo nu wọn èwo nu wọn èwo nu wọn ló ṣe tó ṣe. eléyìí ló eléyìí. ẹ ṣàkúnlẹ̀ èmi bá yín sọ̀rọ̀ ẹ lẹ́kọ̀ọ́ ẹ lẹ́kọ̀ọ́ ẹ lẹ́kọ̀ọ́ kí ló lè ṣe fún ẹ kí ló ṣe fún ẹ. o ṣe anything fún mi o de wo ojú mi and your line pé o ṣe kankan fún mi bí mo yẹ kọjá lọ kọ́ ló fowó gbá mi dì í. mi ò fọwọ́ gbá di ó mú lámbà lẹ̀ fún yín ni. mo ń bọ̀ o ah. yẹ kó bẹ orí ẹ̀ o fọwọ́ ṣe kí ni o fọwọ́ gbá di o yẹ kó bẹ orí ẹ̀ kí lòun ṣe fún ẹ. ṣe é rí mọ́mì eléyìí tẹ̀ fojú burúkú wò mí ni o. Ah. mo dáràn ah, mọ́mì ṣé o fojú burúkú wọ mi. mi ṣe kọkọ mi jẹjẹ wa la máa jókòó síbi bá a lókì ni àwòṣe ní ti. o fojú burúkú wọ mi. rárá mà. Eh, wípé ọlọ́run kọ́ ló dà. ó ní lókì lókì. wípé kò dùn tó lọ́mọbìnrin. kì í di ẹ̀. wípé ó rọ lápá ó rọ lẹ́sẹ̀. ẹ mọ̀ mi ládùúgbò yìí. àmọ̀ yìí mà. ẹ àmọ̀ yìí. ó mọ̀ mi ìwọ náà mọ̀ mi. bẹ́ẹ̀ni mà. ẹ wá ṣe kí ni ìwọ fọwọ́ gbá ọmọ mi nídìí. mi fọwọ́ gbá díẹ̀ mà. ó yẹ kó pa ẹ̀ ni ìwọ fojú burúkú wọ ọmọ mi ìpọ́nlọ̀ kọ́ ló ṣẹ̀dá ẹ̀ ó yẹ kó yìnbọn fún ẹ. ẹ ká wọ yín sẹ́yìn. mà á ṣe anything. ọmọ mi máa bínú á ṣe ní tẹ́jọ́ wà láwọn ìjókòó sí. ṣé kẹ́sì fọwọ́ ara mi dájọ́ fún yín ẹ ká wọ yín sẹ́yìn. ẹ mọ̀ mi ládùúgbò yàbẹ́ mọ̀ mi. ẹ mọ̀ ọmọ mi àbẹ́ mọ̀ ọmọ mi. ẹ dá àwọn ọmọ. ẹ dá àwọn ọmọ. wípé ẹ dá àwọn ọmọ. ẹ yọ orí yín síta. ẹ wúkẹ́ ìyá dáṣe rí àfún. tó bá ń ṣe báyìí. bí ọmọ ọkọ ni o wà lálùbáríkà. ẹ̀rọ dáṣe rí àfún bí ọmọ ọkọ. àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ máa ń ṣàǹfààní àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ olórí burúkú láti èyí. ò ní yẹn gbà fọ ọkàn dì mí mọ́ ládùúgbò yìí olóṣì. ládùúgbò tẹ́tí mọ̀ mí tẹ́tí mọ̀ mí pé má kàn ní àtẹ̀mí àtàwọn èso èso wẹ́rẹ́ tí ọlọ́run fi dá mi lọ́lá mọ́mí mọ́mí. a máa pààrọ̀ kí nǹkan mi o alágbára àdúgbò èkìtì gan ni ẹ kó máa ń àgọ́ ládùúgbò yìí kó o fẹ́ fọwọ́ kàn wá. kó o gbúdọ̀ wọn ò gbúdọ̀ ah! fọwọ́ kàn yín. ẹ pọsibù. wọn á fọwọ́ kan àwọn ògùn wẹrẹ tí Ọlọ́run fi dá mi ládé àwọn ọmọ tí mo jìyà jìṣẹ́ lé lórí ẹ̀ babaláku babata ló bí ta ni ẹni tó fẹ́ fọwọ́ kàn yín ná. bẹ́ẹ̀. wọn bí wọn nígbà tí ṣe kọ fẹ́ kú. bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ kú. àbọ̀ fẹ́ rùn àbọ̀ fẹ́ wọlé lóòyè. wọn tó bẹ́ẹ̀ mọ mi bọ ẹ ní sùúrù bọ̀ ṣé látijọ́ tẹ̀tí máa ń jà ládùúgbò tẹ̀tí máa ń fa wàhálà tẹ̀tí máa ń fa gbùrù ní gbogbo àdúgbò ṣé wọn fọlọ́pàá mú un. ìtẹ́mi ò bàjẹ́ wọn sọ pàtàkì àgbà ń fa wàhálà. ó yẹ àbọ̀ ń fa gbùrù. ẹ má bínú. wọn lájọ tí mo ti ń gba ẹ̀tọ́ mi. ó mọ́mì láti tó tẹ́tí ń gba ẹ̀tọ́ yín. tẹ́tí ń gbẹ̀tọ́ yín fún yín. tẹ́tí ń gbẹ̀tọ́ wa fún wa. ọlọ́pàá èmi àtọlọ́pàá àwọn ọlọ́pàá kọ́sítọ́mà dáadáa wọn lèmi. lẹ́mi tó jẹ́ wípé táwọn DPO tó bá lo ọ̀sẹ̀ méjì tí wọ́n rí mi lágọ̀ọ́ wọn pé wọ́n mú mi wọ́n wá fẹjọ́ mi sùn wọ́n máa pè mí lórí aago mi. mo fọ o. Ah, wọ́n ní mọ́mì tèmi ẹ̀ ló mà mọ́mì tèmi ṣé o sì ṣé ẹ̀ sì kì ṣé ẹ̀ tààbù kí ló ṣẹlẹ̀ àmàrí yín èmi èmi èmi kò sí police station tó ti mọ̀. ẹ mọ́mí mọ́mí ládùúgbò yìí ládùúgbò yìí mọ́mí mọ́mí ládùúgbò yìí ẹ ẹ dábẹ̀rẹ̀ mi lọ́wọ́ ẹbí bàbá yín ni ah, ah. kọ́ tí mo fojú wọn rí kọ́ tí mo fojú wọn rí èyí tó yí wàsàkàtì hospital tó yí wàsàkàtì hospital dọ̀la eh. tó ní discharge ẹ̀ eh. èyí tí ọlọ́run ti bá mi sọ dìdakúdà ó wà láàrin wọn tó lè jẹ́ èèyàn mọ́ eh. èyí tápẹ́ ẹ̀ ti kán tẹ̀sẹ̀ ẹ̀ ti kán èyí tó ti dá blood pressure lórí ọ̀rọ̀ mi èmi. mọ́mí mọ́mí. èmi máa wà àdúgbò. ìbùkún ìbùkún wo ọmọ ògbóúnjẹ lọ́wọ́ mi mọ́ o. tí ò bá gbóúnjẹ rọpa tó bá rọpa tó bá kú màá bí mi ẹni tó ṣàbímọ ń gbélé ayé wọn ò dẹ̀ ń kú wọ́n dẹ̀ rọmọ sí wọn. yọ̀tọ̀ tá ṣójà wèrè ni kí ló kún ẹ̀gbọ́n náà tí mo sọ sí. ẹ má bínú ìyá wa. bẹ́tà ká ní kò ń ṣe pé ẹjọ́ rẹ mi ni mo mọ nǹkan tí mo bá ṣe fún yín tó bá ti ṣe tán bá mi tún yàrá mi ṣe lẹ́yìn tó bá wọ kíchìn ọkọ mi ń dáná lọ́wọ́ ẹ sọ fún wèrè rẹ̀ pé tó bá ti dáná yẹn tán o kó wa bá mi ń bì báyìí dẹ̀nà aṣọ mi kẹ́ bá mi fọ̀ torí àwọn wèrè tí mo rán lọ sọ́jà wọ́n ti ṣọ́ lọ́wọ́ tààrọ̀ wọn ìtì ìdè. okay ma. bẹ́tà ló ṣe ẹlẹ́sẹ̀ tupik ọmọ kan wèrè ń bímọ ni ó dẹ̀bi wọn ní ẹni gbé. wọ́n dàwọ̀ ènìyàn bóra kòríkòsùn èṣù ọmọ kan á máa tó bá kú màá bí mi tó bá rọ́ pa tó bá kú àjù sí sọ́ka. wọ́n ta ni wọ́n ta ni bí agbọ́n wọ́n ṣe ni wọ́n ṣe ni lọ́ṣẹ́ ààyè bẹ́ẹ̀ bá dòdò ẹ má gbé mi lọ. ikú. ààyè bẹ́ẹ̀ bá dàgbọ́n ẹ má ta mí. ní tí mo mọ̀ kọ́ lílé yìí nínú ni ikú kí ló gbogbo ilé yìí náà. Hello everyone, hello beautiful people. You can see my beautiful sister. You see how beautiful she is. Ẹwà. Sister mi stop now. Let's continue to where we started from. See, please, I need money. So she just asked for my account number now. Please, I need money. Oh, serious? Nǹkan tó dẹ̀ ń ṣe kò ṣe You can don't mind my sister. It's because she's broke. Now money we need. Please help us. Help us. So, let's go back to where we um, started from. Tech, please, can you give me money? Oṣé o, You're welcome. Oh, oh well, kú sú ẹ kú gbogbo wa. Hmm. Báwo dẹ̀ wá ní ṣọ́dẹ̀ tí wàá pe ìbùkún? Mo ti pè but mi ò bóyá nọ́mbà ìbùkún ni wọ́n fún mi o. Kí ló kí ló rí? Kò lè because ìgbà tí mo pè é, ó dẹ̀ mọ̀ orúkọ máa ń ó kàn lè jẹ́ pé wọ́n fi ń pe ìbùkún ìsọ̀rọ̀ ẹ̀ like no kò lè jẹ́ ìbùkún. torí nígbà tí èmi náà gbọ́ wọ́n wò pé ìbùkún lè wà láyé kó má tiẹ̀ try láti reach wa àbí nǹkan kan díní ẹ tèmi náà fi sọ fún dádì àti mọ́mí pé wọ́n ti ẹ̀níyàn kan wà somewhere but anyway ó ṣe. tó tiẹ̀ ló sọ mo jẹ́ kí n máa lọ kílẹ̀ tó ṣù. ó ṣe mo take care. bá a máa kí mọ́mí àti dádì o. ó ṣe. ọ̀rọ̀ o. yes ẹ má gba bẹ̀yẹn o. ìlọ fọmọ rẹ ojú ogun lè ẹdìyẹ ti bà lókun ara orókun ara òrẹ dìyẹ wọ́n dàwọ̀ ènìyàn bóra kòríkòsùn èṣù ni wọ́n àrò ń bẹ ní ikú wọn oró inú wọn jù tọ ká lọ wọ́n ta ni wọ́n ta ni bí agbọ́n wọ́n ń ṣe ni wọ́n ń ṣe ni lọ́ṣẹ́. mo pa mo dẹ̀ pa náà nìyẹn kò sí nǹkan tó lè ṣe sí. ẹ kí ni nǹkan tí mo ṣe fún ẹ náà ṣé bí mo ṣe jókòó jẹ́jẹ́ mi ṣé kò tẹ́ ẹ lọ́rùn ni kí ló dé tó kàn déédéé máa wá pa tv mọ́ mi lórí tó dẹ̀ mọ̀ pé mò ń wo nǹkan bẹ̀. o fẹ́ fàyẹ̀wò pa mí ni ah. eh, Mama, kí ni nǹkan tí mo ṣe fún yín gangan tẹ́ fi sọ pé ẹ fẹ́ jẹ́ kí n nísinmi nínú ilé yìí ẹ kí ló dé gan-an. mo fẹ́ fariwo ṣẹlẹ̀ àbí kí ló sọ. yes now ẹ ti láòdù tv yẹn jù mi ò lè ara tèmi ò lè gbà torí ẹ̀ mo bọ́ síta láti wá pa. tv tí mi ò láàdùn rárá tó jẹ́ pé mi tí mo jókòó sí ibà gan mi ò fi bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó ń sọ mẹ́ torí pé mi ò fariwo ó kọ ṣáà láìkì wàhálà ṣá. kódà kò sí wàhálà. dìde níbi tó jókòó sí i kò lọ jókòó síbẹ̀ mo fẹ́ jókòó síbẹ̀. ẹjọ kí ló dé tí wò ó ṣe lè lọ síbòmí láti lọ jókòó síbẹ̀ ṣẹ́gun wà ń bẹ̀. torí pé mi ò trust ẹ nì mo máa yóò fẹ́ pa mí mi ò trust ẹ o lè fẹ̀gún sórí chair yẹn so dìde nísìn kó lọ síbẹ̀ kó lọ jókòó ìwọ náà wò wá kí la ti ìsọta ìsọ tó ti ń pọ̀ fọ̀ ẹ dùn kí la ti ìsọta ìsọ wá yìí tó ṣe ó ti tó gẹ́ so jọ nítorí ọlọ́run dìde kúrò níbẹ̀ kò lọ síbẹ̀ yẹn ah ọmọ ọdún mélòó ni ẹ kí ló ti fàárù ẹ ṣe tó ti ń rọ kẹ́kẹ́ tó ń rọ kẹ́kẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ dákú sórí iṣẹ́ à dìde. adùn ewúro adùn ewúro ó máa forí jóná bóyá ń ṣe ó máa forí gbèpè ṣó mo yí pé mi ò tọ́ ẹ lọ́sàn-án ìjẹ́jẹ́ mi ni mo jókòó nítorí tí káṣíró bá dé sí ìwọ ló máa gbè lẹ́yìn ṣọ́ ara ẹ̀ kọ́ lọ́ọ́ ń ṣe ẹ̀rù èèyàn ó ṣerú nǹkan báyìí kó mu jẹgbẹ́ kó kàn máa wò sùsù kó máa rí àgbàlagbà pé ègún ayérayé òun ló ń fàlẹ́ rẹ lórí gbogbo eléyìí tó ń ṣe ọmọ àṣerú ẹ̀ fún wọn náà. ìka tó dẹ̀ wá náà yẹ ó mú inú run mí láti inú inú mi gan gbóná wá kí ni pọ́blẹ́mù gangan nínú ilé yìí mo ní pé kò dìde kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀. dìde kí ló ṣẹlẹ̀ dìde kó lọ jókòó síbẹ̀ yẹn ọlọ́mọ yẹn kò gbẹ̀mí mi nínú ilé yìí ó dà kó dà àbọ̀ lórí burúkú ni gbogbo ìran dìrò ẹ̀ ni kí ló ń ṣe. o ti gbà fún mi. irọ́ pa kí ló ṣe fún ọmọ. irọ́ irọ́ ní sùúrù adùn. kí ló ṣe fún mi òun ló wá bá mi ń bí òun ló tọ́ mi adùn adùn. adùn jáde lọ́la adùn adùn adùn. ìyá ìyá wa a ní ìwọ ló sì máa lọ fún mi nínú ilé yìí ṣé mi ò sọ fún ẹ a ló máa lọ fún mi nínú ilé yìí níṣẹ́ o bó o lọ lẹ́rọ̀ wàá lọ lélẹ̀ torí kíni lílọ lílọ báyìí ló ń kẹ́yìn bọ̀ ìbọ̀ ẹ̀ àwa la sọ bẹ́ẹ̀. kí well ẹjọ́ ẹ̀kọ́ tó bá jẹ́ pé bébì mi ìfẹ́ ayé mi olólùfẹ́ mi ó ti bá mi lù ẹ́ bí bàrà tí gbogbo ojú ẹ̀ tó ti dàbí ojú monster gbogbo ìjókòó òṣì tẹ́ ń jókòó síbí báyìí ẹ̀ ní ráyè jókòó ní ìyá òṣì kò sígbà tó tiẹ̀ dẹ̀ ní lọ kò sí. Mm. Mm. Mm. màmá fọhùn láti bí ọjọ́ mẹ́ta màmá fọhùn ẹ fọhùn ẹ sọ̀rọ̀ sókè. ó palu fún ẹ adùn ayé ló rò pé òun jẹ ìyá mi inú ẹ ń dùn wọn ń nà mí mm-hmm. fún ẹ náà dẹ̀ ń dùn mm-hmm. kò sí wàhálà pàṣán tá a fi mọ ẹ náà ó wà lókè. ó lè má sí bẹ́ẹ̀ mọ́. Mm-hmm. ẹ káwọn ò wọ̀ tó bá wà ń bẹ̀ o tí ò bá sí ń bẹ̀ tí ìgbà tí ìyá àti ẹ bá máa dé àmọ́ bẹ̀yà máa bá ń bẹ̀. ní kí ni. látijọ́ tí ọkọ mi ti fẹ́ mi kò ṣíwọ́ sókè lórí. story. nítorí tiẹ̀ ó wá lù mí nílùkulù níbi tó ti ń díbọ́ pokú ṣebí wọ̀ tán ló kú náà rè ebí wọ̀ náà rè ẹ kò sí wàhálà ṣe bó díbọ́ pokú ni ikú ọ̀ríjìnà kú gidi tó máa pa yányán ó ń bọ̀ wá báyìí. èèwọ̀ ó di èèwọ̀ bí ewúrẹ́ bá bojú wẹ̀yìn á fi èpè fún elépè ni èèwọ̀ èmi hundred years mi ò tí ì kú ṣé padà gba gbọ́ngbà dàfọ́gẹ̀ kó ba lè nísinmi. tí ibi tirẹ̀ ṣọ́hun ládàlẹ́ ayé orí kọ̀sùn ta ni wọ́n ṣe. Ah, kí ló jẹ́ èló ní price wọn pè fún wọn tó bọ̀ tó wà di kíní mo pe price wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa ná wọ́n tó pé kíní wò. wọ́n fi lè kó yé mi wípé tíṣẹ́ owó èèyàn báyìí àtẹ́lẹ̀ owó èèyàn tíṣẹ́ owó èèyàn bá ti dáyàn lójú à àwọn tó wá ṣiṣẹ́ mi gbọ́dọ̀ máa yìn ẹni tó pé wọn lè ẹ̀ bá rí irú ẹ wọn lè rí irú ẹ mọ́ kí ló mìn rárá o tó lọ bò mí gan mẹ́rin àmàkà mi kàn lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lè rí irú èmi yóò sóòjọ́ torí ọlọ́run. madam mẹ́rin máa ní sùúrù ọ̀rọ̀ yóò tí ì tó yìí kó gbà kó dìjà. kó gbà kó dìjà ṣé wọ́n lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wọ́n ló ní ṣọ́ọ̀bù yìí téèyàn kan wọlé tí jẹ́ ẹni tó mọ̀ pé ṣẹ́ tó ń ṣe náà wọn lè rí mbòmí kó wá dé kó ló fẹ́ fún ẹ two thousand naira ṣó máa gbà fact ni mo sọ ẹni tí yóò bá tẹ́ lọ́rùn kó má wọ bímọ ìwọ gan lè má dé bímọ fi nílẹ̀. tèmi agbọ́ ti ṣọ́ọ̀bù tọkọ ẹ̀ ń kọ́ tọkọ ẹ̀ ń kọ́ àbí wo ló ṣe ìyàwó tá a gbárùkù tiẹ̀ mo mọ ìyà tí mo jẹ lọ́jọ́ tá à ń sọ yìí tí mọ́mí ẹ̀ ti sáré kẹ́rù ẹ̀ kúrò nílé ọkọ wọ́n tún wáá ṣe bàbá ń bá rè wọ́n gba ọkọ ẹ létí wọ́n tún wọn sílé eléyìí ò dáa. ó gbárùkù tù mí àbí kí ló sọ mhm. pẹ̀lú ọmọ ilé ẹ̀yà rùkù tí mo tún mi bá ṣe kókè sọ mi pé orí mọ́mí sí mi ò pé àbí àwọn ìyá ọkọ mi àbí ọkọ mi ọwọ́ tó ẹ̀fà wọ́n kọjá àyè wọn ni mọ́mí sí mi she is always right mọ́mí mi ò kọjá àyè wọn tí mọ́mí sí bá fi lè ṣe nǹkan àwọn ènìyàn kọjá àyè wọn ni so ẹjọ́ ènìyàn lè máa wí bẹ́ẹ̀ kiri tèmi nǹkan tó ń ṣe yìí ò dáa nǹkan tó ń ṣe yìí ò dáa a ti ní òde gan o ẹni tá à ń tì gangan gangan ni kò gbọ́n tí mọ́mì yín bá tiẹ̀ ń tì yín ó yẹ kí ìwọ lè mọ̀ yàtọ̀ wrong sí right ah gbogbo nǹkan tí mọ́mì yín ṣe kiri àdúgbò ó kọjá àfẹnuròyìn wọn ò lè bá yín wí wọn ò lè bá yín sọ̀rọ̀ wọn á ti sáré má ṣọjà wọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ìyá mi dẹ̀ máa ń jẹ́ kó yé mi wípé òbí tí ò bá ti lè bá ọmọ ẹ̀ sọ kókó ọ̀rọ̀ débi tí omi báyìí ó máa máa jábọ́ lójú ẹ̀ wọ́n jọ máa sunkún lọ́jọ́ alẹ́ ni. wọ́n á sunkún lọ́jọ́ alẹ́ olórí burúkú máa ṣàǹfààní àti wọ́ àti yẹ́ ẹ àti gbogbo àwọn ẹbí tó ń bí ẹ ẹjọ́ sunkún lọ́jọ́ alẹ́. ẹjọ́ nítorí ọlọ́run mo ní ẹjọ́ ẹ má bínú àfiwé ọ̀rọ̀ lásán ni mò ń sọ. àfiwé ọ̀rọ̀ kí yóò dé kí yáyọ bàbá dé ìwọ wà lórí ìjókòó olórí burúkú máa ṣàǹfààní ó lè sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó ń jẹ́pẹ́ oríṣiríṣi ó dẹ̀ wá bẹ̀ ó ti bò ó kẹ́jẹ́ bu ara ẹ̀. mo mì wọ́n fún lẹ́sì ẹnu ẹ̀ báyìí ó kàn lu ọmọ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ àtàwọn ọmọ tí kò ṣe pé tí mọ́mì bá wọlé nǹkan tó ń sọ yìí tí mọ́mì bá wọlé. sórí tí ò bá dára fún olórí burúkú má ṣàǹfààní tí ò bá dára tó ń tọ́ fún olórí burúkú má ṣàǹfààní sórí ọmọ mi méjèèjì tó mú yìí kí n bá fi ṣépè fún ẹ. tó wá nìkan ẹ má bínú ma, mi ò bá yín wí mà àfiwé ọ̀rọ̀ lásán ni. àfiwé ọ̀rọ̀ àfiwé ọ̀rọ̀ ìlú ayọ̀ mama ayọ̀ mama ah, dẹ olórí burúkú máa ṣẹ́fọ̀. mo ṣe é lẹ́nu ẹ̀jọ̀ mọ́ mi. ikọ́ ti máa fojú ẹ̀ rí díẹ̀. mọ́ mi bẹ́ mọ́ mi mọ́ mi jẹ́. ọmọ dára fún un tí o jẹ́kẹ́jẹ́ ọ̀bọ ọmọ mi méjèèjì tó mú yìí fi ṣẹ́pẹ̀ olórí burúkú níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀dá mi ẹ̀jọ̀ mọ́ mi ẹ̀jọ̀ bá mi bẹ̀ mọ́ pọ̀ bẹ́ẹ̀ni mo ṣe rìn mọ́mì ìyá dáadáa ìyá dáadáa yẹ́ mo kú ọmọ ṣì. ojú ẹ̀fọ́ ní ṣé kí wọ́n tó gbá wa ni. Ah, ah. ojú yàrá ìyá ẹ ló fọ́ ojú yín fún àǹtí ojú yín fọ́ ẹ̀rí ràn torí tẹ bá ríran ni ẹni wàá mọ mọ́tò bẹ́ẹ̀ láàrin street káàtì ẹ̀gbà yín pé ẹ̀rọ lóyún tọmọdé náà bá kọjá láàrin street oṣù fàfi mọ́tò gbọmọdé nìyẹn ni sójú yín fọ́ ni. sori wọn tiẹ ojú gbogbo fámìlì yìí ló máa fọ́ ojú bàbá lákùbà báyìí máa fọ́. ó tún jẹ gan fọ́. ok. ah irú nọ́ọ̀sẹ̀sì wò lélẹ́yìí náà irú àwọn eléyìí ọ̀ṣẹ́ bá pariwo ayé wọn ti bàjẹ́ ẹni tó máa fi tiwọn kó bá ni wọ́n ń wá. mo ṣe wá rí i pé olórí burúkú èèyàn kan ló máa jẹ́ wèrè àsínwín ni ẹ tó ń rìn ní títì. wèrè ni wọ́n gan wèrè ni wọ́n gan tójú tó wà kí n ṣe wèrè ni ò ní fẹ́ kọlu olóyún kò fẹ́ kọlu èèyàn. jọ olóyún dà olóyún dà mí rí olóyún ẹ̀sìn oyún òṣì oyún ìbànújẹ́ oyún àdánù oyún tó máa sunkún gbẹ̀yìn ayé ẹ̀ oyún tó ní kí ni àrídájú fún ẹ pé máa bí oyún ìdíná sáyé. ìwọ ló máa bóyún kú àǹtí Ah, ó máa bóyún kú ìwọ ló máa bóyún kú. àǹtí ṣé mo ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ewu làbọ̀ràn bóyún kú ẹjọ́ ẹjẹ́ ń bí láyọ̀. jọ mi ò bẹ́ẹ̀ wí olórí burúkú olóṣì tó mú dání yìí torí bí omi adágún ìwọ́n ló máa fi tiẹ̀ kú bẹ́ẹ̀. a ah, má bẹ́ẹ̀ olórí burúkú làwọn eléyìí ayé yìí ti bàjẹ́ o ayé yìí ti dàrú torí lè ayé ẹ̀ ti bàjẹ́ ẹni tó máa kó bá ló ń wá já ọ̀rọ̀ máa lọ pẹ̀lú sùúrù ọ̀hún ẹ fi máa bẹ̀rù eléyìí ayé yìí ò ní dáa èmi ọjọ́ ọmọlọ́mọ sùn sí kànga èmi kò rí kò sùn èṣù sórí wọ àti wọ irin tẹ́ ń rìn lẹ́nìí ẹ ṣì ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́nìí ẹ ṣì inú ìka máa dùn bó bá ń ṣe bí ayọ̀ ìka á kún bó bá ń ṣe bí Èdùmàrè dákun ó gbà mí lọ́wọ́ wọn o bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ tún wá ní kú lásán máa jẹ́ kí òkú yín ráre máa jẹ́ kí òkú yín ṣẹ̀sìn máa jẹ́ kí eṣinṣin kó jẹ òkú yín títí tẹ̀ wọ́n fi ìdájọ́ lé ọ̀run. ìkókò ayé o tí wọ́n rìn kiri èèta ò rí koríkòsùn ni wọ́n koríkòsùn ni wọ́n ẹni bá bá wọn ṣọ̀rẹ́ o ó máa rúgẹ́ oyin. ẹni táwa yóò ṣẹ́tì kó ní gbẹ̀bẹ̀ o kórì mi jàkún màmá jẹ́ ìṣẹ̀wọ̀n o bá mi yé. kòríkòsùn ni wọ́n kòríkòsùn ni wọ́n ẹni bá bá wọn ṣọ̀rẹ́ o ó máa rú kí ó yín. <laughs> wọ́n máa fi yé wa wípé mo máa dán. wo mo fẹ́ sọ fún ẹni wàá bá mi ṣàlàyé fún ọ wípé mo ti tẹ ìjọ orí tẹ́lẹ̀ mi fún mi kò fún ẹ mo ti sọ fún tẹ́lẹ̀ pé pàdé wa lọ́hùn. bẹ́tà èmi àti tẹ́ni lájọ lọ. bẹ́ẹ̀ni wọ́n á gbà lẹ́nu. wọ́n á gbà gidi gan. wọ́n á gbà. mọ mi ẹ ṣe jẹ́ ká gbé báìkì. wọ́n á gbẹ́ni bọ́ọ̀bù tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ tí wọ́n bẹ̀ Happy birthday to you, Timilade. Hey now, Timilade Akíṣẹ́, Yorùbá ẹ̀ mú bàrẹ̀. No, hmm. má worry. God bless your daughter. Ṣàbà mi kì í ní pé mò ń kí. Bí bẹ́ẹ̀ tí wọ́n náà ṣe ń bọ̀ lọ́nà ọ̀sìn, kálípò around, bíbá ní pé kó wá sí establishment. No, no, no, no, no, no, tó bá ṣàtidé yànnà báyà, ọ̀sán fẹ́ anybody pé òun lọ sí water bottle. stop ní one two one avenue. Ah. And you can follow them on Instagram now at Estab Lounge alright no wahala mo ṣáà ti send owó yẹn àwọn dàpọ̀ máa ń ná no wahala shall call you later okay. But but dá wa ni a kò natural a máa nice all that boss. She pè é sorrow, because old nu ẹnu báyìí ó nu ẹnu bí ṣé bí ìgbà tó dé ọdẹ òṣì. abọ́ àti aṣọ tí mo ní kò fọ́ ń kọ́. Hmm king game doji simbi over gbogbo abo everything spark and everything. simbi for you. abo bali Yeah, ibrahim go help me oh help me everything ibrahim no how to oh yeah, go help me. ibrahim help me. go help me go help me go help me. ebolo iburuku làwọn ọmọ ẹ. yes. simbi ibrahim. ibro má má. olórí burúkú ṣì fẹ́ kọ́ra yín mọ́lẹ̀. ẹ jọ ta ló fọ abọ́ àtàṣà láàrin. Hmm? kò kò ṣe bẹ́ẹ̀ mà èmi èmi èmi ti ṣáájú wọn jí fabọ́ kí àwọn ọ̀gá tó jí mi. àwọn ọ̀gá ẹ̀ wo ló sọnù ìwọ ń kọ aṣọ ń kọ. nígbà tí mo jí ní àárọ̀ yìí mm-hmm. tí mo jí láàárọ̀ yìí wọ́n á wo inú ibi tí ọ̀gá ti ń fọ aṣọ ẹ̀rú bá mi ní tí mo rí ọ̀gá rìn ó kọjá ìrò ẹni ọwọ́ rẹ̀ mọ́ gbọ́ sẹ́ni kí ni mo fi kọ́ àyà. mo sọ fún did you touch it. ṣe mọ̀ pé ẹ̀yin méjèèjì olórí burúkú ni ṣó dáa káwọn òbí kọ́ fojú sunkún yín. ẹ wo èyí ni last warning tí mo fún yín mm. ìjọ́kíjọ́ tẹ bá tún bá ọkọ mi fọṣọ àbí ẹ bá fọbọ́ mm. àwọn òbí wọn fi ojú sunkún yín. Mm akọ́ṣe kúrò wájú mi. mi sọ pé kẹ bá mi fọ mi sọ pé kẹ bá mi fọ. Let's send you, let's send you, let's send you, let's send you. Ayé ojú ìgbẹ́ náà wọ́n fi kó sàn, dandandandandan láti rí tùn. Sorry my love. Hmm. Lọ́nu lẹ́sìn kó lọ fọmọ mi lóúnjẹ. Hmm. Hmm máa máa nu oúnjẹ tó ń bí mi bí mi kì í tún ṣe mo fẹ́ kó fún mi ní gbogbo nǹkan tó fẹ́ kí n ṣe lénìí lẹ́tà mi ni máa lọ máa bọ̀ àwọn um, the list of my uh, own workshops today that I will do for everything in the house. wèrè ó sọ̀rọ̀ nọ́mà tó bá ti wọlé ńsìn hmm. fọ́mọ mi lóúnjẹ hmm. tó bá ṣe tán clean yàrá ẹ̀ hmm. tó bá kúrò ń bẹ̀ wọ́n wá lọ sínú bedroom wa wà lọ clean bedroom náà. <laughs> lọ clean bedroom sọ̀tọ̀ yíyí yíyí jẹ́ gígí fọmọ́tò. ní sùúrù mi tí ì ṣetán má fọ mọ́tò àwọn wèrè yẹn ti fọ mọ́tò láàárọ̀ tó bá ti wá ṣetán wọ́n wá sínú living room ṣọ́nà wọn lẹ́lẹ̀ ṣé ilẹ̀ òṣì tó gbá láàárọ̀ ìlélẹ̀. òjò ti yọ mọ́tò yẹn lè ti dọ̀tí kí n tún fọ. ẹ tún fọ iṣẹ́ ló wáyé wa ṣe tó bá ṣe tán hmm. ó ti tán for today. Mm, mm. mg one step at a time. Mm òyìnbó máa ń you climb ladder from bottom so mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ilé láti bí báyìí ibi tí wọ́n kó tọ́jú sí i i don use broom i use my hand No, my long way. kò ṣúná ni kò ṣe kú that was romantic another one. I really I love you. Yes ma. Ìgbà tí wọ́n sọ yìí báyìí, olùṣí ààrẹ tó ti dẹran ọmọ mi nílé. Ayé wẹ̀rẹ̀ èṣù ah. èṣù èṣù láàlú ògiri oko ọkùnrin oríta àjọ langalanga láàlú àrìn langalanga láàlú òde bí ìjà di mọ́lẹ̀ ìjà ni ọ̀tá rúbá délé Ifẹ̀ tó fi dánmọ́ wọn ọ̀rọ̀ èṣù tó tó tó ọkàn ni a ó fìdá rẹ̀ lálẹ́ èṣù èṣù ògbénú ibiṣẹ́bí ògbé ní ìbàjẹ́ sí ìbàjẹ́ èṣù èṣù èṣù. èmi náà yóò fi òkú abániwọ́lọ̀ bá mi dá ẹ̀gbọ́nra burúkú ti jẹ́ làtọ́ bá mò ń yọ láàrin ọ̀nà àtàrí ìgbèríko pẹ̀lú ẹ̀ka tí mo ga èmi ni ayé mi èmi ọba lé ẹ̀kẹ́tù ẹ pè lẹ́yìn ẹlẹ́bọ èmi lè nìní lẹ́yìn ní kọ̀ọ̀rọ̀ Elédùmarè o ti bẹ́sù jẹun o ti bẹ́sù mu o ti di kò ní kó sùn èsù ọ̀rẹ́ mi kú ni. mo wà dáadáa ìwọ ń kọ́. àìbókùn ẹyẹ lórí tẹ pírí lologo jí àmọ́ gbogbo iṣẹ́ ibi tí mò ń ṣe òun ni ò jẹ́ nísìnyí ká tó bà tọmọ làkejì jẹ́ ká tó dàárín ọ̀rẹ́ ká tó bàtẹ́ bí jẹ́. mélòó ni wọ́n kà nínú gbogbo iṣẹ́ ibi tí mò ń ṣe. èmi náà rí. àwọn èyí sì ń bẹ mí. àwọn à ń bẹ o èmi ni mo jẹ́ kọ́ ọmọ ìyá mẹ́ta máa réwèlé. iṣẹ́ ọwọ́ èmi èso ni èmi mo rán ọ léwèrè tí wọ́n fi pé wèrè lọ́dọ̀ rẹ̀. ọ̀rẹ́ mi bọ́ọ̀ṣì bá kú lọ́wọ́ ẹ̀ sórí pípè tí mo wá pè ọ́ mo ní kí ọ ni o torí àárò rẹ san mí tó bá wá di ọ̀la ìbẹ̀ pèsè oúnjẹ rẹ gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe. ọ̀sìn ọ̀sìn ọ̀sìn èmi náà mọ ọ̀rọ̀ rẹ ọ̀sìn kò rí pèsùn mi. ààrẹ mi. kòríkòsùn ni wọn ẹni bá bá wọn ṣọ̀rẹ́ o ó máa rògbé oyin. How are you? Yeah, I'm fine. Ah, sit down, please. Eh. She'll like you, baby. Yeah, it's nice. That's fine. Um, what can I offer you? Mwa okay for now. Tí bá need anything, màá béèrè. Ìbùkún. No. Iku. No. <laughs> Iku yẹn was scary. Yeah, I think I prefer Ìbùkún. But that's that's fine. Um, tell me a little about you mo ti bímọ kan bọ ọkọ mi ti kọ. ah so sorry to hear that may so rest in peace. amen. Ah, but kò dé wá hàn lára ẹ̀ pé o ti really. anyway um, kí ni kí n fún ẹ náà. i'm okay tí wọ́n need anything máa wọnú kitchen fúnra mi lọ dáná. okay sọ lẹ́ẹ̀kan pé o láìkì bíbá ẹ̀ tó bá rí ibi tí mò ń ṣe lọ́wọ́ ah, wàá kí ajé kù jòkó gbogbo ẹ̀yìn pátápátá ni mo fi ṣe swimming pool wow. beautiful place torí tiẹ̀ dẹ̀ ni o. okay. ṣáà lọ rà fẹ́ tì mí ṣubú kí ló ń ṣe yín ẹ máa ranjú bí ah, báwo ni ibi tí mo rán yín lọ ẹ káàbọ̀. bíbí Eh, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run náà ló jẹ́ kọ́rọ̀ níyànjú lọ. ìyàwó ẹ ló tún gbéṣe lédè ta iṣẹ́ ló tún lọ bẹ̀rẹ̀ ìjà lọ́hùn ẹ̀mí ọmọ bọ́mọ ṣe máa wà tí ò ṣe lẹ́kọ̀ọ́ kò mọ́jú kò mọ́ra. darling má dá wọn lóhùn. Eh, so sorry darling oh, um, àwọn ìyàwó mi méjèèjì tí mo sọ fún ẹ ní um, this is Adun and this is Fẹ́mi uh, but mo promise ẹ ní kọ̀kọ̀ ṣeré tó bá ti gbà fún mi ló fẹ́ fẹ́ mi ìwọ ni last bus stop mi. better ẹjọ́ ẹrú sí ìwò ládé báyìí tí dialogue ẹ wá yé mi dáadáa o plan láti fẹ́ yàwó kẹta. dìmẹ́kì ah, yìí máa dùn gan ni ṣá ah, o fẹ́ fẹ́ yàwó kẹta lé adùn lórí ah, jọ má bínú ṣé ìyàwó lọ́rìn rẹ̀ èyí bí flowers kú yìí àbí àbí àbí àbí àbí atakó tiẹ̀ lójúgbà tó fẹ́ fẹ́ tó bá tiẹ̀ máa lọ sójà tó bá lọ máa mú nǹkan wá tiẹ̀ mú nǹkan gidi ewó rẹ bí ṣinṣin lọ́la bíi pékeré yìí ga ẹ̀dùn kú ti ọ̀rọ̀ ìyàwó yìí o ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o ẹ pẹ̀lẹ́ o mọ̀kànmọ̀kàn lóye yìí o àṣọ máa padà wá kàn yín náà ká bá ní kọ́ pé bí ti ń rí wà bí ti ń rí ló wọlé tàn wá yìí. ẹ wò ìyá lèmi ẹ stop. ṣé mi stop. ẹ stop ah. ṣé ṣé nǹkan tó yẹ kẹsàn-án sọ̀rọ̀ tó wà lẹ́yìn lélẹ́yìí. ọ̀dọ̀ ẹ lọ́wọ́ iṣẹ́. kẹ́sì my dear. ó àbúrò rẹ̀. èmi àbúrò ẹ̀ <laughs> tẹ́mi fi lè jábùrò ẹ̀ ọmọ ọmọ lílé máa jẹ́ sí ẹ. Ah, ah. ọlọ́run ọba òun ló máa ń wà lẹ́yìn olódodo adákẹ́dájọ́ ni olùgbèjà àdá aṣọ máa rán ẹni tó máa gbèjà mí nínú ilé ìsinmi tó ẹ kú tìyàwó yìí o tó ẹ jọ excuse mi o. ìyáálé mi ẹ ní so oh my god. madam mọ́mí ṣé nǹkan tó máa sọ lélẹ́yìn ni no no no no no no no. Cash baby. Yes. Like, ṣé o lè explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi? Jọ àbúrò, explanation wo ló fẹ́ ń bì báyìí? O kò ń wa tán sí mi lára bí ìgbín oko ni. Ẹ̀ẹ́dẹ̀ ní sóríire ẹ̀yin méjèèjì. Ah. Ẹ̀ẹ́ ní sóríire. Ìyá máa jẹ mí o. Cash tó bá tiẹ̀ wá máa fẹ́ ìyàwó lé mi ṣáájẹ́ kínní kan onídọ̀tí ọ̀rẹ́ tẹ́bi ti báwo olóṣì olórí burúkú máa ṣàǹfààní no please jọ take a look at me take a look at me ṣé mi ò wà ókè fún ẹ tó. Ah! kì í ṣe ìgbà tí mo fẹ́ ṣé mo sọ fún ìyáálé ẹ pé mo máa fẹ́yàn lé ni ṣé kò gbà ẹ́ tọwọ́tẹsẹ̀ ni. ẹ ìwọ náà tí onídàá ti gba òun náà tọwọ́tẹsẹ̀. ọ̀rọ̀ ah! tó sọ yẹ kò gba ẹnu ẹ ó ah, ah. ní ṣoríire fún nǹkan tó olórí burúkú máa ń ṣàǹfààní máa yẹ yan ọkùnrin yìí tó sọ fún mi pé wọn fẹ́ yọ mi lè mi tó bá tẹ̀ tí wọ́n máa fẹ́ ìyàwó tó bá tẹ̀ tí wọ́n máa fẹ́ ìyàwó irú ilé ìyàṣẹ́wọ̀ alẹ́ ah. jọ náà náà wo mi ṣé mi ò wá òkè fún ẹ tó wá mọ́kele ṣé wọn ṣàlàyé ibi tó ń bọ̀ fún ẹ ni ọmọ mùsùlùmí àlẹ́ mi ìlú tó kálá tó ń jẹ èèyàn tí ìyáálé mi bá ń ṣe bíi dìdìrìn dìdìrìn nílé o kò ń ṣe èmi kò kó ṣì sí kò get lost kò sí àyè fún ẹ kò ṣe kò ní lọ́kọ̀ọ́ kò kò dábìlì àwọn àyè. o ti tẹ ọká nírù mọ́lẹ̀ ìmú ìwọ̀n ayé kó mú wà tí olórí burúkú tí wọ́n fojú mi rí rẹ̀ rẹ̀ dáhùn báyìí lẹ́yìn. orí ta ló fẹ́ jẹ́ tíbi tirẹ̀ làdálẹ́ ayé tíbi tirẹ̀ làdálẹ́ ayé òkùnkùn bá ṣú biribiri bòkùnkùn ah, ṣú eh, eh, lábẹ́ bó ti wù kórí ilẹ̀ àmọ́. Ah mo ní bòkùnkùn bá ṣú biribiri ìbò ṣú lábẹ́ bó ti wù kórí ilẹ̀ amọ̀ èyí fi hàn pé ìmọ̀lẹ̀ yóò borí òkùnkùn dandan mo lè yí fi hàn pé ìmọ̀lẹ̀ yóò borí. fi hàn pé mọ̀lẹ́ yóò gbọ́dọ̀. ẹ̀rọ àmì èmi ò mọ bí tó ti fẹ́ kárí owó náà yẹn. sọ yẹlé wa wò wọn kò tó máa mẹ kó tó máa mú àdúró yẹn wá fún wa. àbí iṣẹ́ ìmọ̀lẹ̀ yóò rí kò sùn wò òsùn títí sèèyàn iná wò náà ni mò rí tẹ́lẹ̀. Eh, eh, èyí ẹ̀rọ omi wà ń bẹ̀yẹn rà. <laughs> èyí fáànù tí ó wà ní eh, inú yàrá ẹ máa gbáriwo gbúgbúrúgbà gbúrúgbà gbúgbúrúgbà gbúrúgbà gbúgbúrúgbà gbúrúgbà gbúgbúrúgbà gbúrúgbà ta ló wà mẹ tani tani tani. bàbá wọn gba tí fẹ́ fún yín nìkan. ẹ ṣeun ẹ ṣeun ẹ ẹ ẹ ojú òní ojú òní ojú ọ akùn oore ni o oore ni o oore ni o oore ni ẹ̀rí o oore ni o. ṣé ẹ̀yin tó ní bára náà wọ́n sì máa fún yín lówó. Ah, ẹ máa ẹgbẹ́ kí mo fi yàtọ̀ tó ń bára mo ní ọmọ amú mi jáde ọba mú mi jáde owó máa wọlé ìmọ̀ tó rí débi pé ojú ń tí àbí nǹkan kan ń ṣe tó tó tó fẹ́ ṣe ta ló wà mẹ́ ta ló wà mẹ́ ọlọ́run ní bojú lọ́wọ́ yín ọlọ́run ní bojú lọ́wọ́ yín ó dà ó wúndà. mo ti ṣe àwọn eh, ah, oríṣiríṣi ah. àwọn méje sórí fóònù. ẹ ṣeun ẹ ṣeun orí nìsín orí nìsín ó dàbí pé eléyìí tó rí ọ̀rọ̀. bá mi ẹ dúró ẹ dúró ẹdùn náà ṣé ìdí tẹ fi ní kí n mú yín ẹfẹ stroll lélẹyìn mi ò láì gbogbo lẹ́yìn náà. ẹ kì í ṣe torí ẹ rí kì í ṣe torí ẹ ọ̀dà ńgbà tí wọ́n fún wa ní nǹkan nísìn ṣé ká dá padà rí ẹbí ẹ. ẹ ǹjọ́ ní bára bàbá mi ẹ ǹjọ́ ní bára ojúṣe mi láti láti tẹ́kì ẹ̀yìn màá dẹ̀ tẹ́kì ẹ̀yìn. ẹ ẹ rí má tan ra ẹ jẹ owó ọṣẹ títí títí ò rí iṣẹ́ à ń jẹwó ilé à ń jẹwó náà à ń jẹwó omi bó bá jẹ bára náà ni ó làwájẹ máa fọgbọ́n tọrọ ẹ̀ báyìí a máa sọ pé mú mi jáde ìgbà atẹ́gùn náà la máa sọ aláàánú ó wà ìní pariwo pé gbàbíyá ńlá ló wá ńlá torí ọlọ́run ìní sọ gbogbo òun ṣùgbọ́n ìní fi dójú tì ọ́ ó ti yọ bẹ́ẹ̀ èmi fi hàn lójú ìṣá ká máa ṣá máa gba gbogbo ẹ̀. ẹ tán bá ti mú wá tán bá ti mú wá ìwọ máa gba gbogbo ẹ̀ ìwọ máa gbà má dá wọn padà o èyí ó dórí ọlọ́run padà o dórí ọlọ́run padà o. ayọ̀ ìkà kún bó bá ń ṣe bíi. Èdùmàrè dákun ó gbà mí lọ́wọ́ wọn o o tí wọ́n rí kiri ta ò rí. Mo láwọn ní kókó ìkókó ayé o tí wọ́n rí kiri yé ta ni wọ́n. níbẹ̀ la fẹ́ san. my house now. your husband ńkọ́. ṣọ́kọ nìyẹn ni ẹ̀yin náà ṣàròyìn gbà tó wá fún wa ní drinks ẹ̀kọ́ ẹ̀ ṣójú ọkùnrin lójú yín ẹ wò ẹ lè lọ because everything mi àti yín jọ ṣe lẹ́yìn mi ò really feel ẹ̀ dára so ká ṣe àṣemọ́jú. Mm-hmm. Ah, ó jí àwẹ̀rẹ̀ ni i'm sorry ma. kí ló dé tó kọlẹ̀kùn tó fi wọlé. ẹ má bínú mi ìmọ̀ pé lálejò iṣẹ́ tẹ́rán mi náà ni mo wá jẹ́ fún yín ma. mo yẹ̀ ṣe rí pórí ẹ̀ ti dàrú sí i kó ṣe kúrò níwájú mi ọ̀dẹ òṣì ó rí ibi kẹ̀kẹ́ náà pep. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ìdá yẹ nìyẹn náà. you know i've missed you. no wàhálà. ayé yìí dògbò ayé yìí dògbò lọ mo ní ayé yìí dògbò ayé yìí ń rebi àná. yéèlé kùrùmọ̀ yéèlé yéèlé òyèrè àsìmọ̀ ìhà ìgàgàgà. òróró yéèlé. bọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ojú ogun ẹdìyẹ ti balógun ara orókùn ara òrẹ́ dìyẹ wọ́n dàwọ̀ ènìyàn bóra kòríkòsù èṣù ni wọ́n. gbèsè tó kó sí lọ́wọ́ ẹ̀ kò lè bọ́ ń bẹ̀. èmi ni mò ń ṣe é èmi náà ni màá tún gbà ẹ́. wọ́n ṣe ni wọ́n ṣe ni lọ́ṣẹ́ ààyè bẹ́ẹ̀ bá dòdò ẹ má gbé mi lọ. ààyè bẹ́ẹ̀ bá dàgbọ́ ẹ má ta mí. ààyè bẹ́ẹ̀ bá dòdò ẹ má gbé mi lọ. ààyè bẹ́ẹ̀ bá dàgbọ́ ẹ má ta mí. gbogbo látẹ̀kàn ti wọ ẹnu lé tí tí ń wá mi wá everywhere nílé mo á pé a ń bọ́ ló lọ tí tí ń wá ẹ tẹ́lẹ̀. ẹjọ́ òṣì náà ni kí mo béèrè o ti rẹ ẹjọ́ òṣì náà. tí ẹ bí ọmọ mi wá. etí ń dùn ẹ̀ ní kí ni mo béèrè lọ́wọ́ ẹ̀ sìn. Ah, àyà mi ló sùn lọ sí wà comfortable mo á gbé lọ sínú rúùmù wa lọ sùn gbọ̀ngàn. mo ti wá ẹjọ́ iná ẹjọ́ orí ibú tó a máa rọ kiri. ojú mi ojú mi. kí ló ṣe é. ara mi àtọ̀ náà mi bàbá mi ṣe ń ṣe mí ara mi ń wá ẹ̀ ọ̀hún ń ṣe gìsìgìsì máa ń gbé pé kàkàkà pẹ́pẹ́. Ah, dude mi mọ̀ pa ní timetable àmọ́ bó ṣe ń ṣe mí kò yé mi ó love love love love one ten ten. ṣó yá wèrè ni ó ṣáà láìkì máa sọ̀rọ̀ mi ní fẹ́ sọ̀rọ̀ wà kó mọ̀mọ́ wà kó wà bá mi wọ́n dẹ̀ máa ṣe bí olórí burúkú kí ni timetable wà mẹ́yẹn fún. ǹjẹ́ ìbọn náà ká fọ́ mi ní ǹjẹ́ káàkiri náà fọ́ the only person tó lè break law timetable yìí òun ni èmi àsìkò tó bá wù mí ni màá fún ẹ wọn ò bí ẹ dá kí o má dá mi lò. Come on, come on, come on, come on. Come on. Huh? Come on, sit down, please. Sorry, fúnlọ̀ tó break Lenny. Oh, ní bá sorry, sórí bẹ́ẹ̀dì ilẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ló máa sùn wọn ò dẹ̀ bí bàbá ńlá kù bàbá ẹ̀ dá kó wá sórí bẹ́ẹ̀dì ìwà sùn pẹ̀lú. ẹ yá jẹ́ ká jọ sùn sílẹ̀ ilẹ̀ ńlẹ̀ náà máa ń da ìṣe lẹ́lẹ̀. ọ̀pọ̀ àwọn fọ́fà àdá kọ́ wá sùn lóṣì. nǹkan máa dá sùn lẹ́lẹ̀ ni. tó bá ń dún ẹ̀ dún ẹ̀ dún ẹ̀ mú ìwòkó kíkí ní ẹ̀ síbẹ̀. àwọn dúdú àwọn dúdú. ibi tí kìíní ẹ̀bùn áńgẹ́lì ọlọ́run tó kọ́ àtúbí kan tí. Ah. àwọn dúdú. ibi tí kìíní ẹ̀bùn áńgẹ́lì ọlọ́run kọ́ àtúbí kan tí. sinimá máa dé. What about your assignments? No? Hey, baby. Daddy's back. Hi, darling. Come say hello to me. Kilo siya kung how are you? Oh, she miss daddy? Look at me now. Uh-uh. What is wrong? You don't say this to me. Seriously? Did she beat you? So what happened? Are you okay? Do you want something? Okay, don't worry. you go inside there and reading your story. I'll come and read for you when I'm done. Okay? Yeah, go to your person, go inside. Read your storybook. I'll come and tell you more stories before you sleep. Okay? Alright, darling. Please go inside, darling. So I will come and give you noodles now. Hmm? Tó tó mọ̀ bá lọ́sìn ìrírí mi. Àkìtì tó ṣe ní ìfọ̀lọ́ rẹ̀ ni wọ́n á rí pé fún bíìsì pé bọ̀ ó ti náwó mi kí n tó dé o. tó o bá nà bí mo ṣe wọlé ẹnu sí máa sáré wá bá mi dáadé wọn kọ́ àbí mo ṣe ń pẹ̀ tẹ́ ní oṣù kí. má dà lọ mo bẹ̀rẹ̀ láì fi ṣe sàtámẹ́ǹtì ìpìlẹ̀ tí ì ṣe. ẹ bọ̀dà dàgbà gbé síwájú ọmọ àkútẹ̀ dùn ní bí yóò jágbọ́n mo ti ní ilé ìkọ́ni. Mm. Mm. Mm. Really? Yeah, give me duvet, give me pillow, baby. Baby. Ah yeah, bá dàgbọ́n ẹ má ta mí. Eh, Ayé, bẹ́ẹ̀ bá dòdò ẹ do gbé mi lọ o. Ayé, Ah yeah, dàgbọ́n ẹ má ta mí. Bí me. ìfẹ́ adé ó ti jẹ gbèsè. Kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀ jókòó. Wo? Ó ní kò jókòó. Ẹ jókòó náà. Tó o bá jókòó mi nígbà wọ́n ti fẹ́ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. lẹ́yìn tó ta ilé tí ex boyfriend ẹ̀ rà fún tí wọ́n tún fún ní two million naira láti support business ẹ̀. kí ló wá ṣẹlẹ̀. ó lọ yá loan ní bank loan of seven million naira ìyẹn tó wá ń kọ́ ó fi properties dáadé fi ṣe collectora ní bank fún owó yẹn. kí ló wá ṣẹlẹ̀. òru àná mọ́júmọ́ ẹ̀yìn kò mọ ẹni tó wọlé láti lọ gbówó yẹn. ah! Yeah, yeah, yeah, yeah mo gbowó ah yé yé yé yé ti bàjẹ́ oh. ah, ó dùn mí ó dùn mí ó dùn mí. mo ti jẹ gbèsè mi ti bàjẹ́ tùmùkú eh, eh, oh. ibi tí mo fi lọ yẹwò ní bank tọ́jú mi ò mọ̀ ń Ah, àwọn ò mọ̀ pẹ́. tí mo bá ti rówó tèmi ìṣèlú sẹ́mu mi ni ó dá ṣe mí nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dùn mí gan ẹ calm down now. calm down. Ifeadi calm down má sunkún mọ́ wo nǹkan tó ṣẹlẹ̀ yìí dùn mí o mi kò fẹ́ máa ké ni torí tèmi náà bá ń ké ìwọ máa sunkún sí ni ah, ṣọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀sìn tó bá di ọ̀la màá fún ẹ ní seven million kó tiẹ̀ lọ sanwó dáàdi ẹ náà. ẹ wàá fún ní kíni seven millionaire. naira. ẹ na ah, ìbùkún oṣù. ìṣòro ẹ má ìbára ti lè stop ẹ. Ah, ah. seven millionaire. Ah, ìgbà mi. <laughs> má sùn it's okay ó ti tó. please just one thing ẹ má embarrass me. ọ̀rẹ́ ni wọ́n náà tí n bá lè not fún yín so kí ló dé táwọn akúnlẹ̀ fún mi fún. ó tún ṣì ń ké. ok ok ok first thing tomorrow morning ẹ wá bá mi máa fún yín seven million. àárọ̀ ọ̀la. àárọ̀ ah, ọ̀la. ìbùkún máàkì múná ó yá rẹ́rìn. ìbùkún ṣe ó ní kò rẹ́rìn ọ̀rẹ́ mi rẹ́rìn. Ah, kí lè máa jẹ báyìí. oúnjẹ. adébíkọ. àárọ̀ ọ̀la seven million ah. very early láàárọ̀ la ká seven million. o ṣe. no problem ayé yìí dògbò ayé yìí dògbò lọ mo ní ayé yìí dògbò ayé yìí rebi àná. yẹ́lẹ́ kùrùmọ̀ yẹ́lẹ́. kí ni o ṣe rẹ kí lẹ́yìn tí mi ò ṣe ní bínú ah, ah kí idiot yẹn dá wa dúró láti àárọ̀ at the end of the day scope ló fún wa. Ah. you don't need it now kò yẹ kó bínú tó yẹn náà. oh kò yẹ kí n bínú. yes tó bá yẹ pé bí òun ṣe ṣe ní ìsìn ni ìbùkún náà ṣe ṣe fún wa ni jọ nítorí Ọlọ́run báwo ni mo ṣe fẹ́ ṣe life mi báwo ni mo fẹ́ ṣe ṣé mi tí mo ti rò pé tí n bá débi ìgbà nǹkan tóun bá fún mi mm-hmm. màá fi mọ èyí tí ìbùkún ní kí n wá gbà ní ọ̀la mm-hmm. at least tí n bá ti san gbogbo gbèsè tí mo jẹ má tiẹ̀ sì ní díẹ̀ tí màá tọ́jú tí màá fi ṣe life mi idiot rẹ̀ wá ń sọ fún mi pé kò sí nǹkan ó wá scope wa. wo béèyàn ṣe rí nìyẹn but ṣo believe pé ó lówó ju Ìbùkún lọ ṣá. of course hmm. this person is richer than Ìbùkún but <laughs> kò lè help. ṣeré nǹkan tó ṣe yìí gangan ló fi jẹ́ kí n mọ̀ pé mi ò lọ́rẹ̀ẹ́ mọ́ bó ṣe wà yìí sìn èmi àti Ìbùkún lọ́rẹ̀ẹ́ i don't have friends. bí mi ṣe wà yìí mm-hmm. Ìbùkún is the only person i see as my friend. Mm. yes òun nìkan lọ́rẹ́ tí mo ní náà. really so mo rò pé ọ̀rẹ́ ẹni tẹ́lẹ̀ so wọn náà mọ bẹ́ẹ̀ àbí. <laughs> ayédèdè ọmọ yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ dé ọmọ yẹdòyẹdò èmi èṣù láàlú dé onílé oríta ẹ̀fún lọ́mọ alágogo dẹ́ èdì lọ́mọ alágogo òjé àtẹ̀kún àtẹ̀dì ẹrú olúfẹ̀ ni wọ́n ṣe ẹ̀yin méjèèjì ìjà tí ó mẹ́mi lọ́wọ́ ni kò ṣẹlẹ̀ láàrin yín. kí ló sọ lẹ́ẹ̀kan yẹn náà. <laughs> tí mo sọ pé stupid. o lè mi stupid. yes of course. Ah. mo stupid. <laughs> lórí ọ̀rọ̀ wo. lórí ìta à ń sọ yìí náà ni. Ah, ah, jọ ṣé ìwọ jẹ́ ọ̀rẹ́ Bùkún náà kò yé mi o. jọ kí ló fẹ́ ṣe tí bá sọ pé o stupid. <laughs> o tún gbé bá ti yẹn o fẹ́ nà mí ni. kí lèmi fẹ́ ṣe. o fẹ́ nà mí ni. mo máa lù ẹ́ ah. ọ̀gá dé mo máa lù ẹ́ dátì wèrè kó mi ó yá kí ló fẹ́ nà mí o fẹ́ nà tó lè nà mí tó lè nà mí tó lè nà mí ìwọ ìwọ ìwọ ìwọ fẹ́ nà mí o fẹ́ nà mí dìde kó wá jà ọ̀gá dìde. Hmm. ìfẹ́ adé ìfẹ́ adé ah, ah. ó yá mi ò jà mọ́ ìfẹ́ adé. ìfẹ́rẹ́ ìfẹ́rẹ́ ìfẹ́rẹ́ ìjọ mi ò já mọ́ ok ọ̀rẹ́ ìbùkúnlé ìfẹ́adé ìfẹ́adé ìfẹ́adé dìde ẹ ṣàánú mi ìfẹ́adé ìfẹ́adé ìfẹ́adé ẹ jọ ṣàánú mi ìfẹ́adé mo ti mo ti dáhùn mo ti pààyàn ìfẹ́adé. mo ṣùgbọ́n pé ìbùkún ló bá ṣiṣẹ́ ṣáà. <laughs> àwọn fámìlì ìbùkún ti di ẹni tó ń tọrọ jẹ kó tó lè jẹun. ọjọ́ tábùbù mi sọ fún mi tí mo pe ẹ̀gbọ́n ìbùkún níṣẹ́ ló bú sẹ́kún ni <laughs> ọjọ́ tí mo dẹ̀ pé yẹn lóòótọ́ ohun ìbùkún ni mo gbọ́ bó ti sọ̀rọ̀ sí èèlú jẹ́ kí n fíhùn pé kò lè débùkún tí mo mọ̀. <laughs> òun ni o ṣèbí ńgbà tó má rí tàn lẹ́gbọ́n mi mú mi lọ sọ́dọ̀ pé kí n lọ bá ṣiṣẹ́ everything was fine ọ̀sán kan òru kan lọmọ ìgbésí ẹ̀dẹ̀ àfi bí ó ṣà nínú ilé wo kò sí nǹkan tí kò ṣe tán ó da gbogbo everywhere rú ó turn everything upside down tó bá bẹ̀rẹ̀ wàhálà báyìí wàá máa rò bóyá ogun dé ni mo tẹ̀ ṣe ń faradà sórí ńgbà tó máa kọjú sí mi báyìí mo wò pé kìkì máa forí tì kì máa forí tì ṣùgbọ́n ńgbà tó ní pé ojú ẹni màlà ó máa rí ó máa rí iye ọ̀nu kó má lọ di pé ojú ẹni màlà báyìí ó máa padà tún kú ni mo yá ṣe kí ni mo fẹsẹ̀ fẹ́ ni sórí nígbà even though ṣe gbà tó check phone mi mo wà surprise pé o lè mọ orí èèyàn bẹ́yẹn rí because ọmọ yẹn ò ṣe èèyàn téèyàn lè mọ̀ mi ò lè parọ́ fún ọ̀rẹ́ mi ò ń ṣe èèyàn tí èèyàn lè mọ̀ ẹni bí ni bó ṣe wà yẹn. ọ̀rẹ́ oh. tímọ́tímọ́ lèmi àti ìbùkún jẹ́ kíkọ́ tó ṣẹlẹ̀ sí i. ọ̀sán kan òru kọlà kọ̀ gbọ́n pé ó kú pé wọ́n dẹ̀ ti sí nígbà tí wọ́n rí àwọn òbí ẹ̀. Ah, like I can't even ah, I can't process it like ah, hmm. nígbà tí ìbùkún kú tán ni ojú ìyá àti bàbá ẹ̀ tó fún ah, ah. ikú nira fún wọn sàláwà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ni mo máa ń fún àwọn ẹbí ìbùkún. ní sùúrù báwo ta ló wá tún fọ̀fẹ́ yìí pé bùkún kú. àwọn ọkùnrin mẹ́ta kan lọ́wọ́ inú ìlú wa tán ni. Hmm. ìbùkún ò o ní ìwà owó ọmọ yẹn tẹ̀mí mọ́ ó lè jẹ́ ọmọ yẹn ló sọ fún wọn pé kó wá tún fọ̀hún pòun kú. ṣé bùkún lè ṣe bẹ́ẹ̀ a ní ìwà ọwọ́ ẹ̀ tó bá yẹ pé o mọ̀ ọ́ ni ìwà ọwọ́ ẹ̀ ó lè sọ kò kú o wò jẹ́ kí n tètè máa lọ torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe máa rí ẹ létà ṣó ti gbọ́. máa yẹn ti burú jù. Ah, ṣèbí téèyàn bá ń dàgbà ó yẹ kó máa yógun jà bó ṣe ń dàgbà gangan ló yẹ kó máa hùwà rere dó ikú ọmọdé kò dẹ̀ máa gbà bó probability pé ẹni tó ti dàgbà báyìí anytime ló lè kú jẹ́ ń sọ fún ẹ ẹnu mi ò kí n ronú bẹ́ẹ̀ yìí. nígbà tẹ́lẹ̀ mi bá ti dàgbà ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ìwà ìkà ọ̀dájú á wá gba aṣọ burúkú àgbèwò. bẹ́ẹ̀ mi ṣe wà o mi ò lè ẹ́fà ṣèkà láyé mi mi ò ní ṣèbàjẹ́ ọmọlàkejì mi mi ò ní robi séèyàn mi ò dẹ̀ ní ba tèèyàn kankan jẹ́ láyé mi no matter what nǹkan téèyàn yàn bá ṣe fún. bẹ́ẹ̀ ni ẹni tó bá dẹ̀ ti ń ṣèkà mo máa rántí ọjọ́ àti sùn wo èyí tá a sọ tó má wà ní sáfíìsì lẹ́nu wo èmi ò lọ ní tèmi o mi ò lọ. lóde. nothing now kòkò ohun mi lọ ni. kòkò ohun ẹ lọ ṣé dádì àti mọ́mí wà ní sọ̀rọ̀. Ah. kí ló kọ mọ́mí àti dádì tó bá ń lọ sí church ìjọ sunday báyìí wọ́n máa fàwálẹ̀ sí làwọn máa wo tv ìgbé tó bá dẹ̀ wọ́n á pa sọ fún wọn pé à ah, mọ́mí o afẹ́tẹ̀lẹ́ yín lọ fún service o tó bá dé padà change mind wọn àwọn tí ẹ kí ń bẹ̀rẹ̀ pé à ah, ṣèbó ló fẹ́ lọ kí ló wa lọ mọ́ so wọn lè bínú pẹ̀lú bó ṣe gbẹ̀sì tó yẹn. Ah, kí là ń sọ bílíìfù mọ́mí àti dáàdì mi ni wípé ẹ̀sìn bàbá kò gbọ́mọ là so nǹkan tó bá ń wọn àwọn ọmọ la lè ṣe. ókè o ṣe báyìí wàhálà. àbúrò ẹ̀ wà ń kọ́. Ah, wo yẹn wà ń tiẹ̀. yẹn wà. ẹ ló ìbùkún. láyéláyé ẹ tó máa fi kú má ẹ bá èmi níbùkún mọ́. whatever see cut the pretense afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùwà adìẹ tí mú iye tí mú fi ń fọn <laughs> ìkó kíkan tó bá mú ẹ tó fi ń dájú àwọn òbí ẹ <laughs> problem ti ẹ nìyẹn but now it's over tí a bá ra aṣọ ẹgbẹ̀fà tí a fi wọn èèyàn ẹgbẹ̀fà sọ fún mi báwo laṣọ yẹn ṣe fẹ́ níyì. ọ̀dájú ọmọ yẹn your parents are blind kò sówó kò sí kankan ìwọ wà ń bẹ òun já yóò ṣì. sórí sàláwà tó ń bẹ ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó ti tú àṣírí ẹ̀ fún mi ó dẹ̀ ti júwèé ibi tó ń gbé fún mi first thing tomorrow morning mo máa mú àwọn òbí ẹ̀ àtàntí ẹ̀ wá sílé ẹ̀. iyùn wọn bí ẹ̀dá wọn bí ìyálàjà bàbá ẹ̀dá wọn bí bàbá lákò bàbá ẹ̀dá kò mú àwọn òbí mi débi tí mò ń gbé. ó lajú òun bí ẹ ń tọrọ jẹ. o <laughs> mọ̀ mí o bí kú ló lóko ni bí pàkúté ló lóko ni ó dọ̀la fẹ́mi àti ẹ̀. ilẹ̀ lọ́jú orí mi yẹ ẹ jẹ́ tójú ilẹ̀ mọ́lẹ̀ o. change is constant mo ṣe wá gbà bẹ́ẹ̀ change ìka oníṣẹ́ méjì bí kò ṣe bí inú ìka máa dùn bó bá ṣe bí. What's up? I dey. How far you dey? I dey how far? Lagos omo i don tire o i don waka tire as i dey so eh i no see guys for road again guys don go sleep you get so these guys i just see them for road there for that one kind one junction we dey that side. Uh. i come say make i bring them say i call am for my bag. see see see leave that e no concern me. you fit manage them. so far they fit enter come out ah. enter come out well. <laughs> you see this guy <laughs> one girl that side don don gist me about this guy say the guy dey afa eh. talk for yourself now. as i dey like this mm. lege lege can destroy eh, eh. tí mo ṣe dúró báyìí mo nà so you fit destroy me like that. Ah. enter. Hey! my leg. see this my guy o oh, this guy eh this guy. just only one table. enter tablet. one table no fit do me o oh. e no tell you. ah taste. don't worry. Oya na. Make we dey go. Correct. Hey, yara yara follow follow. Ah! Make dey go me i dey. falling Jerry, where you dey go you don finish your work More dey ah. go. Yeah. Ah. if una no fit do well you go bring more i no fit o. oya oh, na no for no for. you sure e dey there e dey there e dey there. ah, ah see my guy <laughs> see my guy Ah, I'm mad man artist man. olùpẹ̀mọ̀pẹ̀ oh, akúrímàkú orúkọ à ń pẹ́kú aburú orúkọ à ń pè àrùn ìwọ sàláwà ìwọ ló mọ̀rọ̀ sọ ó ti gbàgbé pé àìmọṣẹ́ ẹ̀kọ́ ọmọrogùn òun ló jẹ́ kó torí bomi gbóná sàláwà ó tún bá wọn jí sáyé mọ́ darí sọ́gìdì ọ̀run sàláwà tí ò bá ṣe ń gbóhùn mi ìpín ọ̀run ni kò máa jẹ́ ìyàn iyùn ìwọ ni o fẹ́ mú àwọn òbí mi wá síbi tí mò ń gbé ó ti gbàgbé pé ẹnìkan ò kí ń rídìí ayé ẹnìkan ò kí ń rídìí òkun tí n bá ṣe ń pè ẹ́ sìn kó o máa darí sájú dé ọ̀run iyùn. ikú tí mi ò bá kú ọ̀tá mi ló ní àrùn tí mi ò bá rùn ọ̀tá mi àgbàrù ikú á di kú ọ̀tá àrùn á di àrùn olódì mi. ìwọ náà lágbára èmi ò fi agbára tí grandma mi fún mi mi fi ṣe kàbí tiẹ̀ wọ́n fún mi lágbára kí lè bá dáàbò bo àbúrò mi nígbà tí àwọn òbí wa kú torí mo ní pé mo fẹ́ mú ọ̀hún bí ẹ̀ wá bẹ̀ ní pé kó kúrò nínú òṣìṣẹ́ àtiranù tí wọ́n ń jayé ó wá fẹ́ pa mí èmi ti mọ̀ pé ọ̀dájú ọmọ yẹn ó ṣìkà ẹ̀dá tó tẹ̀ rí mi ò lẹ́jọ́ bá ẹ̀rù mo kàn fẹ́ wá fira mi wọ̀n ẹ́ mo fẹ́ kó mọ̀ pé mi ò kì í ṣèyàn lásán kó yẹ pọ̀ bíbù mọ́. Ah, ah ìbùkún ìwọ ló dé àwọn ọmọ ìyá mẹ́ta mọ́lẹ̀ bí. èmi ni mo dè wọ́n. ìwọ ló jẹ́ kó àwọn ọmọ ìyá mẹ́ta máa réwèlè èmi náà ni mo tó bẹ́ẹ̀ ó wá jẹ́ kó máa ṣe kádàgàdà nínú ayé bíbọ̀ ṣadé ṣọlá àbá tí alágẹmọ bá dá òun lòrìṣà òkè ń gbà mo tú yín lẹ̀ nínú ìdí ayérayé tí wọ́n dé yìí mọ́ kí yẹ̀yìn sọ. ẹjọ́ ẹjọ́ tí wọ́n sílẹ̀ jẹ́ ká máa lọ ẹjọ́. ọjọ́ tí òde ọwọ́ àti ojú bá fojú kojú ọjọ́ náà ni ẹ̀wà ojú bàjẹ́ orí mi lè ní orí kú kékeré ẹlẹ́yẹ ló ń pè mí kí wàá gba oṣó ìbẹ̀bẹ̀ yẹ́rìyẹ́rì ni kò jẹ́ kọ́mọdé roko ìdí àgbọ̀n àti fáfọ́ Ọ̀rúnmìlà nígbà tí àwọn ẹlẹ́yẹ ń bàjà ó yẹ̀yẹ̀ ìbọra ìyẹ́ túká lára rẹ̀ ìbùkún ewúrẹ́ ní lọ sóde ìwárọ̀ ewúrẹ́ ò mọ òun ọmọ wọ́n pe ewúrẹ́ sí òde ìwárọ̀ àgùntàn ní lọ sóde ìwárọ̀ àgùntàn mọ òun ọmọ wọ́n pa àgùntàn sí òde ìwárọ̀ ajá lọ sí òde ìwárọ̀ ajá mi kan ló wọ̀ wọ́n ó ní mo kí n gbogbogbò wọ́n ní kí wọ́n mú òkun kí wọ́n fi ṣolórí kí wọ́n mú ọ̀sà kí wọ́n fi ṣe gbákejì kí wọ́n wá mú èso oko ogbó kí wọ́n fi jẹ ọba ẹsẹ̀ oko wà lọ́nà ẹsẹ̀ oko kọ́ ni wọ́n nà kí ó má délé àjàlọ ni tìjí mèrè kí ẹ fùfù kó bí ẹ kó ṣẹ báṣubàṣu ó yá ẹ̀yin olúgbó bí ẹ bá tún kí ẹ jí olú ọ̀dọ̀ bí ẹ bá tún kí ẹ jí ó yẹ ẹ wá bá mi tayọ ọ̀pá yín síbùkún ẹ wá mi ṣe síbo òsìbó sínú gbó tàṣẹ tàṣẹ lọ́jọ́ yọ tàṣẹ tàṣẹ lòlù wọ̀ gbà. bóyá kò yí ẹni kò sí ẹni náà tọ́lọ́run dá tó lè rí èmi ikú pa nítorí pé mo ti bá kú jẹ mo ti bá kú mu ẹni tó máa pa mí nílé ayé yìí ọlọ́run ọba ò tí ì dà kò sẹ́ni tó mọ̀ dí òjò bí kò ṣe ṣàngó tí ò bá sí odù ifá ta ló lè mọ̀dí ayé àfi babaláwo iyùn wọn ní kó má rídìí mi torí ẹnìkan ò kì í rídìí ayé ẹnìkan ò kì í rídìí ọ̀run ó ti rí mi lẹ́yìn ó ti rí kú oríkòríkò sùn ẹ̀jú. ayọ̀ ìkà kún mm. bó bá ń ṣe bíi. Mm. Èdùmàrè dákun o gbà mí lọ́wọ́ wọn o àwọn lámọ̀tẹ́ ohun tí mo dé ẹnìkan ò lè tú ó yẹ padà sórí ìjókòó yìí. mo ṣì ń wò tẹ́lẹ̀ pé kí n dáríjì ìyún àmọ́ nǹkan tí ìyún ń ṣe lẹ́nìí ó ti bá yín dá ìjìyà yín ó tún ti fi òṣùwọ̀n lé lórí ibi tẹ́ kù sílẹ̀ wá. ọ̀rẹ́ mo yá kìí ṣe máa fún gbà mí táyì gan. pẹ̀lẹ́ a jẹ fìdí ẹ̀fẹ̀ gbà kó ṣe pẹ̀lẹ́ jẹ́ àmọ́ dáadáa kó ṣe. ah omi hmm? hmm? ṣé ká má parọ́ ah. Ah. ayé là ń jẹ ibi báyìí o kódà kò mí ká lọlé mọ́ bàláì. <laughs> báwo ni sọ̀rọ̀ báyìí ah, ah. ṣé o mọ̀ pé o ṣe ń sọ̀rọ̀ o ṣe bí o ṣe bí àtẹ̀ a máa rò bí ọmọ ojú ọ̀rọ̀ lárí mi wá o dẹ̀ ṣàrájọ kò ṣe bí sísè ọ̀pọ̀ tàbẹ̀ yà. ẹ wọ àǹtí mo ti lọ wo mírọ̀ nínú ilé mírọ̀ mi ò dẹ̀ kí n tọ́ mi jẹ ṣẹ́rí eyeshadow yẹn ó ti pọ̀ mi ò dé láì kó máa pọ̀ jù. Ah. Hm? Ah. kí ló ń ṣe gan-an ṣágbà ẹ̀rọ tó ń bá sọ̀rọ̀ hm? ẹ̀rọ ìrànṣàyàn pa. bọ́ madam mi ò bá yín jà mi ò dẹ̀ bọ́ ọmọ yín náà jà ah, ó mọṣẹ́ náà so mo kàn ń complain gba ìṣàdó tó lò fún mi ó ti pọ̀ ju ẹ̀dẹ̀ mú mi bú. ẹ bàbá rẹ ni ìyẹn dáadáa tó bá bàjẹ́ kó bàjẹ́ bàjà tó bá tó bá tó láti bàjà bàjà tó bá lè bàjà ṣé sọ́dún pa àwọn ọmọbìnrin jẹ́jẹ́lá hmm? ṣé tọ́lá jẹ́jẹ́lá rẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ ni wọ́n ni wọ́n lo ni wọ́n lárúkọ ọmọ tó lo tó lo tó lo má jẹ́ wojú ẹ o. ẹ má bínú ma. má bínú má bínú jàti jàti wo ṣó láwọn ọmọ méjì torí ẹ ní kò lò fún wọn wọn ṣẹgbẹ́ àbí tó láti wá láti wá ń jẹ ṣékè láti wá ń ṣékè láti wá oṣù wá lálejò àlejò ẹ ló má dì mú o àwọn ọmọ yóò ṣẹgbẹ́ mi dẹ̀ fún àwọn ọmọ mi má rìn wọn fi mi lè gbà láyé láyé láyé irú ìyàwó nìwọ náà ó eh? lè fẹ́ fi ìwà ẹ ó fẹ́ fi báyé àwọn ọmọ ẹ jẹ́. Ah. jọ torí Ọlọ́run ó máa bàjẹ́ o eh? ọmọ tí mélòó ni ẹ gan-an mhm. tó fi rí ẹ̀gbọ́n mi tó fi rí ìyá mi eh. ọmọ tí mélòó ni ẹ ah, ó ti yé mi lẹ́ni dúró. wọ́ọ̀ wá ó yà wèrè ni náà mo ti ẹ ṣe ohun mi ra kí ló ṣe mọ́ sí ló má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó yà wèrè mọ́ sí. lẹ́yìn ọwọ́ ata yẹn ni kò tẹ̀ bọ́ lójú. ẹ jẹ́ kẹ́ níwájú èmi kò rí kófù lẹ́tí sọ̀rọ̀. tẹ́mi mo dáhùn mo bọ̀ tẹ́mi tẹ́mi. mami ẹ eh, mami arúgbó láéláé ẹ ṣàánú mi náà ni ẹ ṣàánú mi ẹ wò ẹ má gbọ́gbà mi o ìwà mi ò dá o mi ì sún o mi ì ṣèyàn rẹ o ẹ ṣàṣàánú mi bá mi já àwọn ọmọ mi ẹ jẹ́ àmọ́ àlọ́. sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ kó o wá pariwo láti bí by day my twelve ẹni tó wà ní yàrá bẹ̀rẹ̀ kò lè gúnwọ̀n ẹ̀ ìwọ ló fi ṣe ẹ ló fi bà ayé àwọn ọmọ yìí jẹ́ ìwọ ni ní ìwọ nípa àwọn ọmọ ẹ lásán mọ wá sọ̀rọ̀ fún ara ẹ di àgọ́ ara bó o ṣe wà yìí ó wọ òwèrè lọ ò wá ní mọ bẹ́ẹ̀ o èrè wá gbàgbé. twenty twenty àjọ ìrìn àjò ìrìn àjò tájọ rìn yẹn ẹ nígbà tí mo wá lọ tààrà tí mo lọ Maiduguri yìí ni mo wá mọ̀ wípé ah ọ̀dọ̀ Azeeza ni mo lọ ìgbà tí mo wá débẹ̀ yẹn ni mo wá ti káàkiri báwo tó ṣe láwọn méjì yìí ẹ àjọ rìn ni o ìgbà táwọn àjọ ni mo wá mú mo wá ní ah báwo wá ní báyìí nítorí Ọlọ́run báwo ni ẹ ṣe máa ṣe gbogbo ẹ báyìí mo dẹ̀ wá dá mi lóhùn èmi dẹ̀ ni mo ṣe ń báyàn jà yàwó tèmi ẹ yàwó tèmi jẹ́jẹ́ ni mo wò ní ìkùkù báyàn jà gbogbo ẹ̀ náà ni mo jọ máa ń ṣe má ti ṣe pa má kó gbogbo ẹ̀ má wá mú àwọn ọmọ lọlé máa máa máa dẹ́kiri wípé ó dìgbà o ó dìgbà o pé tó bá ti wá dìgbà kan máa ń pè pé à mò ń lọ o àbí mi ò ní lọ ọwọ́ ni máa lọ àdìkú máa rìnrìn àjò ẹ lọ wọ́n ní àní ilé àdìkú kàn á kẹjá fi mílẹ̀ ṣe máa ṣe tèmi àbẹ́ òwa mi jàǹsì ọwọ́ ọ̀rọ̀ wa ń bínú. koríkòsùn ni wọ́n koríkòsùn ni wọ́n ẹni bá bá wọn ṣọ̀rẹ́ o ó máa rògbé oyin. madam. ah tusu madam tusu madam oh madam oh madam madam. Eh, eh? madam. lábẹ́ bó ti wù kórí ilẹ̀ àmọ́ mo ní bòkùnkùn bá ṣú biribiri ìbò ṣú. aláǹtí kúkẹ́. lábẹ́ bó ti wù kórí ilẹ̀ àmọ́ èyí fi hàn ìmọ̀ ìlú lásìkò kẹ̀ mọ̀nà mọ̀nà rẹ̀ mo dáhùn ní sẹ́lẹ̀ báyìí. èyí fi hàn pé ìmọ̀lẹ̀ yóò borí òkùnkùn dandan. ṣé iṣẹ́ òkun ló fẹ́ ṣe àbí iṣẹ́ ìmọ̀lẹ̀? koríko sun ta ló fẹ́ jẹ́ koríko sun ìmọ́lẹ̀ nìyẹn tàbí koríko sun òkùnkùn. Hmm? Ah, ẹ sunkún mi. àwọn ah, afúnwá o náà ní sunkún kí kòkòrò kan wáyé tó dúdú àyè tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá ló fò eh, ẹgbẹ̀lẹ́ ọ̀gá ẹgbẹ̀lẹ́ ó tó kẹ́ ẹ sunkún ó tó kẹ́ ẹ sunkún àmọ́ mo pé kò sí bí èsì nínú tá a bá ní àwòrán lóòótọ́ àti tó bí oṣù bíi mẹ́ta tí màdàm ti lọ àmọ́ òun tẹ̀ ń ròyìn kò sí ní tí ó darí ẹ̀sìn yín lára àárẹ̀ ni àárẹ̀ ni kò sí ní dákẹ́ ẹ̀ sàárẹ̀ ta ní ìtọ́jú ọmọ yín ìfi ọlá ẹ lákun ọ̀gá ẹ̀wọ̀n ronú o ṣẹ́gbọ́n. ó ṣe é gan ni ó ṣe é ṣe gidi gan uh, reason nìyẹn tí mo fi ní kó bá mi pack àwọn ẹ̀rọ ìgbàdé bàtà bí aṣọ kúrò ní ara ẹ̀ because kò sí rí bí mo ṣe máa mara wọn kí ní ẹtí mi tí mi ní wàá rẹ. ẹgbẹ́ lọ́gà mo ti páàkì gbogbo rẹ gbogbo ẹ̀ pátápátá mo páàkì àmọ́ ń gbà wọ́n á dé nínú kọ́ńbọ̀dù wọn wọ́n á rí ìwé tí wọ́n kọ́ máa ń dá yára sí ọlọ́run ní kí èmi náà lọ sùkúl mo sì wá wò pé kí n fi sínú yàrá hàn. no no no no. but i i, can keep this ma i'm not listening myself. yìí náà dá oṣù ẹgbẹ̀rún ẹ mọ̀ ní o ẹ mọ̀ ní o. èṣù wá ní kúra orin ìrìn bí jẹ́ kọ́mọ ènìyàn ó parun orí kò sùn ta ló fẹ́ jẹ́ tíbi tìrẹ làdálẹ́ ayé tíbi tìrẹ làdálẹ́ ayé o òkùnkùn bá ṣú biribiri. lábẹ́ bó ti wù kórí ilẹ̀ àmọ́ mo ní bòkùnkùn bá ṣú biribiri ìbò ṣú lábẹ́ bó ti wù kórí ilẹ̀ àmọ́ èyí fi hàn pé ìmọ́lẹ̀ yóò borí òkùnkùn dandan mo lè yí fi hàn pé ìmọ́lẹ̀ yóò borí òkùnkùn. èyí fi hàn pé ìmọ́lẹ̀ yóò borí òkùnkùn dandan. ṣé iṣẹ́ òkun ló fẹ́ ṣe àbí iṣẹ́ ìmọ́lẹ̀ koríko sun ta ló fẹ́ jẹ́ koríko sun ìmọ́lẹ̀ nìyẹn tàbí koríko sun. Ah, ẹ ó tún wá dìgbà wo báyìí. tó bá dára màá wá. ẹ bí aago mélòó ló máa wá lọ́la jù. tí wọ́n ti ń láti lẹ́sìn. màá máa retí ẹ. ẹ ṣe mọ. ó ṣe gan. wá ń bi látàárọ̀ tí wọ́n ti lọ pọn mi. káàró odò asùn kí ni kára léwu látàárọ̀ tó ti jáde. ẹ má bínú mà bó ṣe ń bínú nìyẹn bí mo ṣe ń bọ̀ látọ̀dọ̀ Èlíjà tí mo ń bọ̀ ń bá débẹ̀ ń bá ráwọn èrò lọ́dọ̀ àwọn dúpẹ́ jẹ́ kí ló ṣẹlẹ̀ tí ròpọ̀ báyìí ń bá súnmọ́ wọn ló máa ń ṣàlàyé fún mi pé dúpẹ́ kú. dúpẹ́ kékeré. dúpẹ́ ti kú báyìí o ah, ah, ǹjẹ́ kí ló pa ah. ló bá ní ọkọ̀ lórí ń ló bá fùṣọ́ náà ló bá kú o. ṣé kò ń ṣe ọmọ tó máa ń pò yí ṣọ́ọ̀bù yìí lẹ́ẹ̀mẹ́wàá tí wọ́n sọ pé òun nìkan làwọn òbí ẹ̀ bí. òun ni dúpẹ́ dúpẹ́ ó mà ṣe o ẹ ẹ̀pọ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé dúpẹ́ dájú kí n gbọ́ ipò kú kí n má dé bẹ́ẹ̀ lọ o ṣe pé bá pé mo rìnrìn àrè lọ ẹ mọ̀ kọ́ tèmi tẹ̀ ń rò bí atẹ́yìn náà bá ń kókó tẹ̀sẹ̀ jáde kẹyà lọ́dọ̀ mọ́ mi ẹ̀ kẹ kí wọn because bó ṣe ń ṣe àwọn èèyàn kan lé wọn mú wọn bara jẹ́ gan. àwọn ah, máa ṣe ò wọlé lọ ń tiẹ̀ ẹ ṣe ẹ kú tùfọ̀ máa wọlé lọ. Ah, dúpẹ́. ẹ wo ṣé bí èèyàn ṣe máa kú náà nìyẹn ni. Ah. Wò mọ̀ pé igi tó bá tọ́ ò kì í pẹ́ nígbó. Igi tó bá tọ́ kò kì í pẹ́ nígbó. Wá jẹ́ n ṣàlàyé fún ẹ. Ṣoré mi tó ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn nǹkan tí wọ́n fúnra ẹ̀ mọ̀ ń pa mi. Màá ṣàlàyé fún ẹ. Wá jókòó. olóòfẹ́ mọ̀dí tán fi máa ń pé igi tó bá da òun pẹ́ nígbó. bẹ́ẹ̀ni mo. Hmm. ìbùkún ṣoré mi tó ń wo yìí ìkà pọ́nbélé ni mí. ẹ má bínú mà èmi náà mọ̀ nítorí pé gbogbo àwọn tó wà ládùúgbò ló máa sọ fún mi pé kí ni mo wá dọ́dọ̀ yín ipe kà ní péyàn burúkú ṣùgbọ́n torí bẹ́ẹ̀ ṣe máa ń tọ́ mi sọ́nà tẹ̀dẹ̀ máa ń fòye hàn mi òun ló jẹ́ kì í ṣe máa wá sọ́dọ̀. <laughs> wọn ò kúkú parọ́ ní kékeré mi. az dánmi ló ń na mo ti fẹ́ máa lọ. ó lọ ń lọ. mo ti fẹ́ máa lọ ní. ní òun bá kà kí ló kí ló máa ṣe ẹ kí ló máa ṣe ẹ. <laughs> ah ìwọ ọmọ yìí. wọ́n fi mílẹ̀ mo ti fẹ́ máa lọ lé sí mo fi mí lẹ̀ fi mí lẹ̀ ṣebí torí nǹkan tó fẹ́ ṣe náà ni mo dẹ̀ ti ṣe tójú ẹ báyìí sìn ara ẹ ti wálẹ̀. ẹ jọlọ ṣé ìwọ miss mi láti jẹ ọjọ́ yìí ṣé o miss mi kí mo fẹ́ miss ẹ fún. tó o bá miss mi kí wàá ní ọ̀nà wàá ṣe lé ni kí ló wàá ṣe lé ni <laughs> o mọ̀ kíkan jí mi o scars kan Oscar's scars o lè rí anyhow. Eh, ẹ ò ṣe lọ bá girlfriend ẹ kí tẹ lórúkọ ẹ náà ṣàngóbùnmi àbí ọyábùnmi àbí kí tẹ ló ń jẹ náà ó ṣe lọ bá tó fi jẹ pé mi ló wá ranjú mọ. farabalẹ̀ farabalẹ̀ sórí ìwà tó wà yìí hmm? Hmm. o ò lọ ni o you're not going anywhere oh, ah, yeah. you're going to spend like at least two days or ah! three days with me. Yeah, I mean, aṣọ ah, tó ti pẹ́ <laughs> náà ọmọ oh ẹ̀ kí ló ṣe yẹ. o ṣe lọ bá aṣọ òǹgó bùn mi àbí kí ló kó girlfriend ẹ yẹ. wà á ṣorí bùn mi má eh. máa gbọ́rọ̀ bùn mi sórí bùn mi bóyá wà ẹ̀ mo ló fọ́ fún mi mi ò fọ́ fún hmm. èmi ò láìkí ẹ̀ ẹ̀ ó ló máa ló love me èmi dẹ̀ máa appreciate èèyàn torí pé love me mo dẹ̀ appreciate ẹ̀ mo dẹ̀ ṣe kí ni mo play along pẹ̀lú ẹ̀ mm-hmm. you understand that's what exactly what I'm doing bọ ìwọ àti ah, òṣè nẹ̀mí ọ̀gá ìfàmà. oh boy, oh boy, ah, oh boy, pọ̀ jù. Ah, baby, what's up? How are you? Jókòó, baby. Eh! Ah! So ìwọ tún ní girlfriend me yàtọ̀ sí mi. Obìnrin kẹ̀, ń gbọ́ ṣé girlfriend yẹ kọ́ ni. sọ̀rọ̀ ṣé girlfriend ni ẹ́ wọ́n bébì máa dà lóhùn jàre kò mọ nǹkan tó ń sọ. kí ló sọ. àìkú fálẹ̀ ifá ti ń ṣe o ìsísì kọ́ lọ sọ fún mi sí pé òun ní kọ́kọ́ ṣe pẹ̀lú jẹ́ ìyá ọmọ olórin ṣàbí òògùn fún mi ṣọ̀gbọ́n fún mi I don't understand. ṣe iṣu wàṣu gbádùn bó má dà lóhùn jàre kò mọ ohun tó ń sọ. ṣé kó o lè tún parọ́. má wọrí àǹtí so wọ́n ti pìtàn fẹ́yìn náà pé ọmọ olóòṣà. ẹ wọ́n ní ọmọ ológun àbí sọ̀rọ̀ buhari kó o gbà lẹ́nu bàbá fi ọmọ olóòṣà yẹn fún mi. kí ló fẹ́ ṣe. ẹranko pé mi lọmọ olóríṣà àbò lórí burúkú ni ẹni. ọmọ yìí wọ́n ti kí kókó sọmọ rẹ̀ ní dúdú. ikú ló máa jọ kú. Bùnmi Bùnmi. yé. afa ń dà. mi ò rí iṣẹ́. o rí kẹ wàhálà gbogbo bẹ́ẹ̀ mo ti wò ó dáhùn pé ọmọ ìsìn mọ̀ pé àwọn àwọn ò ti jápa o. nǹkan ti ṣe mí bá nǹkan ti ṣe mí o ẹ wo àbíkọ́ tó lọ́pàá ló máa sọ bẹ́ẹ̀ sí kílẹ̀ fẹ́ kí sọ fáwọn ọlọ́pàá. a máa wá náà ni a máa wá náà ni. níbo la ti fẹ́ rí níbo la ti fẹ́ rí. ṣé ìgbà tó bá kọ́ mọ́ ẹ mọ́nu mọ́nu mọ́nu lémi ní báyìí sí. àbí kí ni kókó kókó lé báyìí sí torí Ọlọ́run kí ni kí ló ní tìbù mi ṣe báyìí fún mi báyìí sí. ọmọ ẹ máa yá wèrè gan-an. ah! oyin oyin ẹ bá mú ẹ bá mú ẹ bá mú ẹ bá mú ẹ bá mú ẹ mi gbé ẹ gbé. wọ ọ̀rọ̀ wèrè tó ń sọ lẹ́nu ìwé tó pààyàn sílé tán wá ní station. calm down jọ ta lélẹ̀. wo wo wo ee ee ẹni sùn ẹ jẹ́ ṣe introduction first of all introduction listen ẹni tó pa sínú ilé mi ẹ eh. eh, òun torí ẹ̀ la ṣe wá sí bíbá a fẹ́ gbé ẹ lọ sí police station nítorí pé tọ́lọ́pàá bá fi lè tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe investigation èmi lọ́ọ́ máa mú mi ò dẹ̀ rẹ́dí àti ṣẹ̀wọ̀n so a fẹ́ gbé ẹ lọ báyìí sí àwọn méjèèjì mi mo háyà wọn wa kó wọn bá mi gbé ẹ kó gbé ẹ lọ sí police station kó wá lọ jẹ́wọ́ ara ẹ síbẹ̀ ó yẹ ẹgbẹ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ń wò ẹgbẹ́. ẹ padà sẹ́yìn jàre. ẹgbẹ́. ẹni sùúrù ẹnu sùúrù bọ́lẹ̀ lánàá. station ni. èmi station. bẹ́ẹ̀ ni alámù tó bá dojú kò gírí tó gírí ní í ṣe ìgbà ọkọ ìgbà àdá tí wọ́n ń bá òkè ṣọ̀tẹ̀ òkè ò jẹ́ òkè ò mú bẹ́ẹ̀ ni òkè ń borí wọn eh? ẹ wá wo bí kẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ dojú ìjà kọra yín bẹ́ẹ̀ ni kẹ́ lura yín kí wàá ṣe lúlù lásán o bí kẹ́ kú ni o tẹ́jẹ́ ò bá jáde ẹ mẹ́fìrà yín lẹ̀ ah. tẹ́mi bá tún lè lọ sí ah. kó lọ sí ire o. wá wá wá. àpagbé mélòó mélòó rú ẹ bó ṣe ń wò mí mo sọ ọmọ alábàágbé mi mo sọ dájá. Eh? Eh, àwọn tó tún wá ń halẹ̀ mọ́ mi lọ́jọ́ náà mo mọ́ wọn lójú báyìí ẹ̀jẹ̀ gbẹ lára wọn ni èmi tó ń wò yìí máa máa sọ ẹlòmíì dàpọ̀ tí èmi máa sọ dodo eh, sórí ìbùkún ẹni bá fẹ́ pẹ́ láyé a ní láti máa ṣe bí ìkà pọ́nbélé lẹni náà gbọ́dọ̀ jẹ tíkà ẹ bá jẹ́ wáǹtẹ́lẹ̀ ó sọ di tírì láti tírì ó sọ di seven torí pé ó bá ṣe yàkàsí ló ń ṣe pẹ́ láyé àmọ́ bó bá ń wọ̀n pọ̀ fẹ́ pẹ́ láyé o ìwọ máa ṣe dáadáa gbogbo orí pé gbogbo àwọn tó máa ń lọ kú wọn kú pẹ bá rò wá wọn èèyàn dáadáa náà máa ń jẹ́ ìdí nìyẹn. èmi náà notice torí táwọn ẹlòmíín bá kú ládùúgbò wa wọ́n tẹ̀síṣàì tó bá jọmọ kékeré ó máa ní wọ́n ti dá lọ́ṣẹ kú. bọ́ ọ bá fẹ́ pẹ́ láyé ó di ìka ni tí ìwọ náà bá wá ronú ẹ̀ wò bọ́ bá lọ fẹ́ dàbí èmi ìwọ kan sọ fún mi bá a ṣe rìn pátápátá ni wọ́n fi yí ọ ro dáadáa o ìkà ni máa ń pẹ́ láyé ẹni ṣe rí òun pẹ́ láyé. bí mo ṣe wà yìí mo bá ṣánkú ni mo ṣánkún one twenty bẹ́ẹ̀ ni bí ìwọ náà bá sì fẹ́ tó bá wọn ó nídìí àti di ìka ó dájú tán yánnyán. máa rọra o. rọra o. ẹ bẹ́ẹ̀ ni ṣe. ẹ sọ fún mi pé ẹni tó bá pẹ́ láyé hmm. ó gbọ́dọ̀ ṣèkà. bẹ́ẹ̀ ni àmọ́ kó o tó lè dìkà ó yẹ ká rú ẹ lágbára. bọ́ màmá mo lágbára. kó o tó lè pera rẹ lálágbára kó o tó lè ṣèkà ó wọnú ayé ó bàyé jẹ ó bàyé mu ó bàyé rò pọ̀ nítorí pé ìka tí wọ́n rí yẹn kì mọ́ ń ṣèyàn lásán àti wípé àwọn tó fẹ́ ṣèkà fún ò mórú agbára tí ń bẹ lọ́wọ́ wọn ó nílò láti dira á dira fún ọ ni. ṣoré mi tó ń wo yìí bàbá mi àrọ̀ ní gúdúgúdù mọ́jà ó bá wọn jà níbi wọ́n gbé ń jẹ̀kọ́ àná ó tún fi ibi sú wọn náà ni bàbá mi la kọ ẹ mọ́ a máa bólógì ní pàlà bẹ́ẹ̀ ni bàbá mi a máa fi ibi iṣu ẹni ṣe lóore ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníbàárà bàbá mi ni bàbá mi sọdẹ dun arinlẹ̀ bó o ṣe bàbá mi lóore yóò tún fi ibi sú ẹ. ẹ wo tó wá rí gbogbo agbára bàbá mi ó léyìn ọ̀kan tó jogún ẹ̀ ìyẹn làbúrò bàbá mi ibẹ̀ ni wọ́n mú wọn lọ wọ́n júwe ẹ̀bẹ̀ fún wọn bọ́ bá darúkọ mi <laughs> yóò ti mọ ohun tí mo ní ó ṣe fún ẹ. ẹ ṣe gan màmá. yóò wọ ẹ ní agbára. ẹ wo èmi fẹ́ ṣèkà torí mo fẹ́ pẹ́ láyé. ó pẹ́ láyé àmọ́ wọ́n fi inú hàn yàn kankan. ǹjẹ́ fi inú hàn yàn. wọ́n fi inú hàn yàn ìkà mọ́ ń dájú délẹ̀ ó dájú ó dájú ni. ẹ ṣe màmá. <laughs> eléri ibú wo ni ń porúkọ mi àbí ìfúnpá kọ́mọ yẹ̀jẹ̀ ni. níbo. ẹ ẹjọ́ jáde láti inú ìdìbò ìsìn mọ̀ wọn. Ah, màmá ẹ jẹ́ lọ. yà á ṣe kà díẹ̀ yẹn fi hàn. àrùn ló súnmọ́ kù ibi ló súnmọ́ kà àṣàṣì ń lọ súnmẹ́dì ó di wóró sí wóró torí wórí wọn kókó mọ́rí èkó lọ́wọ́ òwò nkókó mọ́wọ́ àtàǹpàkò wọ́n nkókó mẹ́sẹ̀. ọ̀tàgbàǹtàgbà ọ̀tàgbàǹtàgbà ó dé tàgbàǹgbà ó ti gbàǹgbà kí ló ní tàgbàǹgbà ó ṣe tàgbàǹgbà ó ṣe pọ̀ ọmọ mi rí lẹ́yìn ìgbẹ́rẹ́ tí mo sí fún ọ yìí àwọ̀ yìí nínú ilé rẹ̀ ibi ló ṣe bí ilé agbára ọmọ adára tó bá wù ọ́ ibẹ̀ lọ́ọ́ máa gbèsù láyè sí ibẹ̀ ni wọ́n àtẹ̀sù ó ti máa gbára yín láyè gbogbo tó tó bá wù wọ́n tó wọ́n bá fẹ́ pa ibẹ̀ lọ́ọ́ ti máa pa ẹ di kòríkòsùn mọ́ bẹ́ẹ̀ ni mo wú. kòríkòsùn iṣu. bẹ́ẹ̀ ni wo tí ò bá sọmọ mi tó mú ọ wá bá mi irú iṣẹ́ ńlá báyìí èmi èé ṣe fún yàn àìdúpẹ́ ara ẹni mo ti sọ́ dákin o jẹ́ ń bí ọ́ ní nǹkan bẹ́yìn bá forí sàpàtà kí ni òsè yín náà yóò fọ ní ọ̀kadì bá pàtà bá wá sí ìdí tó bá forí sẹ́yìn kí ni òsè yín yóò fọ ní ẹni bá forí sọ ó di dandan kó kú bájá ṣe ń kú tòun tó gbóró ó di dandan kó kú báàgùn tàn ṣe ń kú tòun ti rọ̀rọ̀ lọ́nu èyí tó kù nínú iṣẹ́ báyìí òun ni kí n pe láàlú ògiri òkú bẹ́sù bá ti wá yọjú sí ọ bá ti fojú rinjú gbogbo rẹ́rìn sí àbùsébùsé ó dọ̀kun inú. láàárọ̀ yẹ̀ o ẹ bọra tí ń jẹ́ látọ́pa òbẹ́ lọ́kùn sunkún láàárọ̀ yé débẹ̀ ń sẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni òbẹ́ lẹ́kùn sunkún kẹrù òbẹ́ lẹ́kùn jagunlabi ń lọ lọ́nà àtàrí ẹ̀ fíofío èṣù lẹ́ẹ̀lú torí tatiwere ló bóyin àsùpárẹ́dà ń ti gé àjà èṣù lẹ́ẹ̀lú ọ̀kàrẹ̀ ọkùnrin odò onílé kọ́gùnkọ̀gùn ọ̀nà òde ọ̀run. <laughs> ọ̀kàrìláàdù onílé kọ́gùnkọ̀gùn ọ̀nà òde ọ̀run bẹ́ẹ̀ tí ẹ rí rẹ́rìn sí padà rẹ́rìn tààrà rẹ́rìn tààrà kárí rẹ́rìn rẹ́rìn ẹ̀dọ̀ rẹ́nu ìmùlẹ̀ rẹ́rìn kan bara jẹ́ ọ̀kárí ọ̀kárí ọ̀kárí ọ̀kárí. ọ̀sẹ̀un. bàbá ó ti lọ. ẹ yóò lọ so orí bó ti rẹ́rìn sí ọ̀hún tó rẹ́rìn padà sí bó o bá ń jẹun ìwọ àtẹ̀sù lẹ́jọ́ ń jẹun bó o bá mú mi àfi dandan ó di dandan kéṣù ó mú mi bẹ́sù ò bá rí o kò ní í sí é bí ìgbà tọmọdé méje ń tayò ní ẹjọ máa ẹjọ máa sí ẹ máa kọ́mọ lùbọ̀ o ti wá dìkà o ti da kíkanjú àrà tó bá wọn lọ lè dá bẹ́ẹ̀ ni. ẹ ṣe bọ bàbá àmọ́ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ. béèrè ọmọ mi. ẹ ní láti ẹ̀mí yẹn mo ti dìkà ẹni láti ẹ̀ní ìlọ hmm. mo ti di kòríkòsù èṣù táyé bá wá ń pèèyàn lẹ́ni ibi hmm. àwọn ìwà wo ni màá máa wò táyé á fi máa pè mí líkà tí wọ́n á fi mọ̀ péèyàn burúkú ni mí. ọ̀kárí ọmọ ọ̀dọ̀ àgbà. torí mo fẹ́ pẹ́ láyé torí ẹ̀ ni mo ṣe fẹ́ dìkà. wọ́n hmm. ti ń sọ̀rọ̀ yìí gan ọtí ń sọ̀rọ̀ ọ̀kà lẹ́nu ọtí dìkà ìwà burúkú pọ̀ lọ́sùwà àmọ́ àwọn èyí tó jẹ́ gbòógì nínú àwọn ìwà àkà òun ni kó rán wọn ọ̀rẹ́ rẹ̀ kó o sì rán lọ́rùn alákejì láìṣẹ̀ láìrò ó ti wò sùnsùn ó ti mọ́ mara alé rẹ̀ ọ̀yà ń wèrè bẹ́ẹ̀ ni kó o máa dá sẹ̀ríà fún wọn lọ́tún kó o ríbi tó ń dùn kó o sì sọ̀kòrò síbẹ̀ kó o pa kúkúrú kó o pa gúngùn ẹni tí ò sọ. So ọyàn wèrè bó bá ti ṣe lé ẹ̀mí rẹ̀ ó gùn bẹ́ẹ̀ ni ló bá tán àmọ́ o jẹ́ wá ń ó o ọ̀kárì gbogbo ìgbàkígbà lóòrèkóòrè wọ́n bá wọlé agbára wọn ọ̀ ń múra dáadáa ọ̀ bí ìgbà tó ń lọ òde ni àyíbá mọ̀ má jẹ́ kójú kán o tó wà wọlé agbára láì ní múra ó léwu mo kì ọ́ ń lọ. bàbá nǹkan kékeré nìyẹn ah, tí n bá lọ bí kankan mo múra. ọ̀kàrì ọ̀kàrì láyé ó ti àbùṣebùṣe. nísìnyí hmm. mo ti di kòríkòsùn èṣù. kòríkòsùn èṣù àrà tó bá wù ọ́ lọ lè dá bàbá ńlá ẹni tí ó bí ò sí èmi ni mo wí bẹ́ẹ̀. ní inú dáyàrí mo ti rí wípé afá àbúkọ yẹn kò ráyè mi ráyè mi débi pé mi ò rántí anything. nínú dáyàrí náà ni mo ti kà bí ìbùkún ṣe sọ àwọn òbí ẹ̀ ní ìbálẹ̀ nígbà pé fọmọ méjì. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo kà ló dáyàrí oríṣiríṣi bó ṣe ṣe ká ṣe pa omi ẹlẹ́kùn. Why? Why? ṣe torí kó máa lè gbé láyé lọ ó wá ṣe ká ó di ọ̀dájú débi wípé ó wá ń pèrè ẹ̀ ní kòlùkòsò iṣu. from this diary mo kà nípa nǹkan tẹ́yìn náà máa sọ fún wọn bàtà wọn kékeré ibo dá kí òbí kó gbá ẹ̀sìn lẹ́tọ̀ọ́ kọ́ ọmọ ẹ̀sìn nítòótọ́ àwọn òbí ìbùkún gba ẹ̀sìn àwọn nǹkan lẹ́sìn ṣé àwa kọ́ lẹ́sìn yẹn wà ní kò wá ṣe ká àìwá kọ́ lẹ́sìn wà ní kò fi àyè gba ìṣòro ilé ayé ẹ̀ débi wípé gbàgbọ́ wípé tó wọn bá ṣe ìka òun ò ní pẹ́ láyé wọn á wo olùkú tó bá kọ ẹ̀kú tó pa ẹ̀kú ó fi ẹsẹ̀ kọ́ lásán ẹ̀ tọ́lọ́mù lè mú kó tí ì dáa died at 28. 28. Give me out of this life. I feel Ọlọ́run kan ló jẹ́ kó ro òwe báyìí. Àkàwé lásán la fi òwe igi tó bá tán kò ń pẹ́ ló ṣe. Òun ṣe gbogbo ẹni tó bá dáa ló máa ń tètè po. Àwọn òmíì wà tó jẹ́ pé wọ́n á pẹ́ pẹ́ pẹ́ láyé kan tó kù. Yorùbá kàn fi ṣàkàwé ọ̀rọ̀ lásán ni bíbélì pàápàá kí lẹ́yìn wọ́n sọ pé a mú olódodo lọ síwájú ọjọ́ ibi nítorí pé bíbélì gbàgbọ́ pé ẹni tó bá kú tó bá ṣe dáadáa kó tó kú tí ò bá tètè kú ó lè padà ṣe burúkú o wọ́n ṣe máa ń sọ wípé a mú olódodo lọ síwájú ọjọ́ ibi ẹ wá wèmí bẹ́ẹ̀ mi ṣe wà yìí látijọ́ tí mo ti délé ayé mi ò ṣèkà mi ì bá tẹ̀yàn jẹ́ mò ṣètọrẹ àánú mo dẹ̀ ń sin ọlọ́run dáadáa ká tiẹ̀ wá ní èyí wọn yan burúkú ní kádàrà pẹ̀lú àwẹ̀ àtàdúrà kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run lè yí burúkú padà sí rere. this is just so strange ṣé nítorí òwe lásán ló ṣe gbogbo ìgbà gbogbo tó wọ̀ ní ìsìn kò lè lọ lójú ilé ọlọ́run tẹ̀sí ọlọ́run ẹni tọ́lọ́run lè mú ètí ìdá. àṣepé ìtàkùn ìgbé láyé kò sí bí ọ̀ṣẹ́ ìjọsìn láti máa ṣe ètò lábẹ́ bó tilẹ̀ ọkùnrin tọ̀run pẹ́ mi nílé ayé yìí akẹ́sọ̀ àgbọ̀dọ̀ lọ. mo sáré kó pẹ́ kó pẹ́ kó pẹ́ kó pẹ́ kó pẹ́ kó padà kó kó mi. tó bá tún dọ̀rùn a tún máa ṣàlàyé gbogbo nǹkan tó fi lé ayé ẹ̀ṣẹ̀ ibi nìkan fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò ní láyé jìyà. ìtorí ẹ̀ ló lè máa sọ pé àti kékeré báyìí ló yẹ ká ti máa pẹ̀ka ìrókò nítorí tó bá dàgbà tán ẹ bọ́ ní àwọn òwe Yorùbá ni Yorùbá proverbs are wise saying passed through generations to teach historical lessons, highlight moral values, and instill social values. Owó Yorùbá dáa gan-an ṣùgbọ́n àwa ẹ̀dá a máa ń tún palẹ̀ báyìí. Ọ̀rọ̀ lẹ́sìn òwe, òwe lẹ́sìn ọ̀rọ̀. Tọ́kọ̀ bá sọ òwe, òwe la máa fi wọ́n. Tówe bá sọ òwe, ọ̀rọ̀ náà fi wọ́n. Ẹ tí mọ́ mi ṣé rí òwe Yorùbá tó ní igi tó tọ́kù kí n pẹ́ níbo yẹn ẹ̀dùn fẹ́ kẹ́ ṣàlàyé ẹ̀ fún mi dáadáa kó lè yé mi àtàwọn tó kù lọ torí mi fúnra mi mo nígbàgbọ́ wípé èèyàn tó bá da òkè pẹ́ láyé. rárá o àtẹni tó dáa àtẹni tí ò dáa ìgbàkigbà tá a bá dáa la máa lọ bó o ṣe dáadáa wàá lọ bó o ṣe dáadáa ṣùgbọ́n rí ṣe rí òwe pé igi tó bá dà kì í pẹ́ gbó àkàwé lásán ni yorùbá fi ṣe wò nítorí pé ẹwù téèyàn kan bá lọ nú igbó tó fẹ́ lọ géègì yálà ó fẹ́ fi gèè dáná ni àbò fẹ́ fi kọ́lé nǹkan kí nǹkan tó wù kó lè fẹ́ fi gèè ṣe torí igi tó dúró báyìí tó bá rèé tó tó ti nà ọ́ lẹ̀ báyìí bóyá àfẹ́ sí òjò ló wọ ṣubú ni tó jẹ́ kó bẹ́ẹ̀dì àbí bó ṣe ń dàgbà ló ń dàgbà ní wíwọ́ kò ní yàn ṣé wáyé tí ẹ bá lọ gégi yẹn èyí tó dúró yẹn ló máa rùn yan èyí tó ti wọ́ yẹn yàn á wò pé kò wúlò ṣé fi ṣe kankan ìyẹn lèèyàn máa kọ́kọ́ gé lọlé ni Yorùbá ṣe máa ń fi èèyàn wé igi nítorí pé èèyàn tó bá da òun ni igi tó dúró tó nà yẹn àwọn èyí tí wọn ò da kò lórí dorí ẹ̀ mú o ojú ogun le bọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ojú ogun le ẹdìyẹ ti bà lókun ara orókun ara òrẹ́dìyẹ wọ́n dàwọ̀ ènìyàn bóra koríkòsùn èṣù ni wọ́n àrò ń bẹ ní ikú wọn oró inú wọn jù tọ́ ká lọ wọ́n ta ni wọ́n ta ni bí agbọ́n wọ́n ṣe ni wọ́n ṣe ni lọ́ṣẹ́. ààyè bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé mi lọ. ààyè bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ má ta mí. ààyè bẹ́ẹ̀ bá dodo ẹ má gbé mi lọ. ààyè bẹ́ẹ̀ bá dagbọ́n ẹ má ta mí.